fún anabiwa muhammad sallallahu alaihi wasallam àánú ọlọ́run kó má dúró lórí anabi kó lọ máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà kí àánú ọlọ́run kó má kúrò lórí ẹnì wa náà bi rahmati ya arhamar rahimin níbi tí a bá tafsir bẹ̀ẹ̀ náà láti máa tẹ̀síwájú a ń ṣe àlàyé nípa àwọn banu Israel àwọn ọmọ Israel ọlọ́run ọba ṣe ìdẹ̀ra fún wọn ọlọ́run ọba kẹ́ wọn ṣùgbọ́n wọ́n ṣe àìmoore sí oore ń ṣe fún wọn ìdí nìyí tó fi jẹ́ pé ẹnìkan ò ní ṣàìmoore sí oore tí ọlọ́run ṣe àyàfi kí oore yẹn yóò padà di nǹkan tí ó bọ́ lọ́wọ́ onítàn ọlọ́run kò sọ wá ń bẹ̀. àwọn àlàyé tí a ṣe fún wa nípa ìtàn lérí Baitul Maqdis tàbí ká ní al-Masjid aqsa àti tó ní ṣe pẹ̀lú bilad sham èyí tí Palestine tó ń bẹ ń bẹ àwọn tá a fẹ́ mú jáde ń bẹ òun náà ni wípé n ti ń dá wàhálà alẹ̀ níbẹ̀ àbòsí àti ìmọ̀tara ẹni nìkan àti jíjìnà sófin ọlọ́run àti fífi ẹsẹ̀ àmì òpin ayé rinlẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kò sí kan tó kù fún wa ju bí ká máa bẹ̀lọ̀ ń lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa wọ́n ṣàbá ránṣẹ́ àlàáfíà sí ààyè náà àti sí gbogbo àgbáńlá ayé Islam lápapọ̀ ọlọ́run bá tún tẹ̀síwájú nípa àwọn ìran tí wọ́n lòdì sí tọ́lọ́run tí wọ́n ṣe àìgbọ́ràn torí pé ọmọnìyàn ẹni tí ọlọ́run bá pa láṣẹ tó nítọ̀hún ṣèfẹ́ ẹnu ẹ̀ ṣáájú kọ́lọ́run tó gbà nábì dìde ọlọ́run máa ń jẹ wọ́n níyà àìtẹ̀lé tọ́lọ́run ìmọ̀ ọkọ̀ pa wọ́n rẹ́ àbí kó bínú sí wọn ṣùgbọ́n gbà tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó gbé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wa sọ wípé òun ò ní pa àwọn èèyàn rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n kó wọ́n pàdé tó ṣe tó bá rí tó bójú àlùkìyàmà bójúlẹ̀ jẹ́ pé ọlọ́run àmọ́ báwọn èèyàn wí pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn náà ṣùgbọ́n ká wá pa gbogbo wọn rẹ́ nítorí ẹ̀ṣẹ̀ ìyẹn ni ò ní wáyé mọ́ ṣùgbọ́n individual àǹgbà míì ó lè ṣẹ̀ṣẹ̀ kan kọ́lọ́wọ́ sì jẹun yà lórí ẹ̀ṣẹ̀ kọ́lọ́wọ́ bá kí yóò má bínú sí wa. ọlọ́run bá ń sọ fún anú alukur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. واسألهم عن القرية نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت أمة منهم لم تعظونا قوما الله مهلكهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون أبرتتما القرآن سورة الأعراف آية 163 ibẹ̀ تسواجو abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah arrahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé arrahim ọba tó ṣe kpódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí jọ́ wẹ̀dẹ̀ alqiyama ọlọ́run kó kà wá ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́wọ́n bá ní wasalhum anil qaryati allati kanat hadiratal bahar. wasalhum anil qaryati allati kanat hadiratal bahar. ọlọ́wọ́n bá ní ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam wasalhum bí wọ́n léèrè àwọn wo ni ọlọ́wọ́n bá ń sọ fún anabi pé kó bi àwọn náà ní àwọn yahudi ọlọ́run ọba máa sọ bẹ́ẹ̀ nínú Qur'an táwọn ènìyàn kan bá ń jiyàn lórí tí ò yé wọn tẹ́sí rò pé àwọn nímọ̀ ọlọ́run ò ní ẹbí wọn léèrè sáwọn nímọ̀ ní àbímí ọlọ́run kò sẹ́ni tó mọ̀ àǹtúm àlẹ́mù abilá sẹ́yìn lẹ nímọ̀ jùlọ ní àbọ́lọ́hún ọlọ́run ló nímọ̀ jùlọ ọlọ́run ọba ni wasalhum anil qaryati allati kanat béèrè lọ́wọ́ àwọn Yahudi bí wọ́n léèrè nípa àwọn èèyàn ìletò kan a sọ fún wa pé tọ́lọ́run bá lo alkọ́ríà nínú alkùrán gbogbo ẹ̀ náà kọ́ ló túmọ̀ sí village ọlọ́run lè lo alkọ́ríà kó túmọ̀ sí albalak ìlú ńlá ọlọ́run lè lo alkọ́ríà kó túmọ̀ sí odidi orílẹ̀-èdè ọlọ́run lè lo alikọ́ríà kó túmọ̀ sí ìletò láyé kan ní alukur'an kirim awudubilayi mina shaitan rojim bisimilayi rahman rahim ọlọ́run ọba ń sọ̀rọ̀ nípa alikọ́ríà tó yẹ pé tàtíyà rizikù ha rọ̀gádà min kulli makan. ọ̀wọ́ dọ́rọ́ bọ́lá ọmọ sọ̀rọ̀ ní asùnhà bẹ́ẹ̀ وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة الله وضرب الله مثلا قرية آمنة مطمئنة ọlọ́run ló kọ́ríyà ń bẹ̀ yẹn kì í ṣe ìgbèríko ìlú ni àwọn àfonímọ̀ tẹ̀síìrì wọ́n ní mọ̀ ká òun lọ́lọ́wọ́n bá ń sọ ń àwọn míì tún sọ ìmíì sọ gbọ́rọ̀ táwọn onímọ̀ sọ lérí ẹ̀ kì í ṣe village odidi ìlú òun ni ọlọ́run bá ń tọ́ka sí ń bẹ̀ abódidi orílẹ̀-èdè ìgbà mi sì ń bẹ ọlọ́run lè lo alukọ́ríà kó túmọ̀ sí ìletò kan níbí ọlọ́run ọba ni was alihum anil kọ́ríà ọlọ́run anabi ànábì bí wọ́n léèrè bí àwọn yahudi léèrè anil kọ́ríà nípa aráàlú kan níbí ọlọ́run ọba ní anil kọ́ríà. ìtumọ̀ rẹ̀ ní an ashabil kọ́ríà àwọn aráàlú yẹn béèrè nípa wọn lọ́wọ́ àwọn yahudi torí pé gbàmí ń bẹ ó ń bẹ nínú èdè táwa náà máa ń sọ tán bá kí wa wípé ẹ kílé o ṣé tó bá ti wá délé ó wàá wo bíódì wọn ilé wọn ni ń kí ọ ilé wọn ni ń kí ọ tán bá ní ẹ kílé ẹ kí àwọn tó ń bẹ nínú ilé abẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá ní wasalhum anil kọ́ríyà ayé wasalhum an ashabil kọ́ríyà àwọn tí wọ́n gbé ìlú yẹn ìrẹ́ ànábì béèrè lọ́wọ́ àwọn yahudi nípa àwọn kan tí wọ́n gbé ìlú tá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí nígbà tí wọ́n kọtọ ọlọ́run kí lọ́lọ́run ṣe fún wọn. eléyìí nínú àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá tí fi máa bá ẹ̀mí wá sọ̀rọ̀ nínú Qur'an nínú ti Qur'an tó fi yàtọ̀ sí gbogbo òwe tó kù Qur'an yukhatibu al-aqla wash-shu'ur wal-'atifa Qur'an ó ń bá ọpọlọ wa sọ̀rọ̀ ó ń bá ìfuramọ́ wa sọ̀rọ̀ torí pé èyàn máa ka Qur'an nígbà míì èyàn sì bú sẹ́kún èyàn máa sunkún láì sí pé wọ́n náyàn láì sí pé wọ́n fún yàn lọ́rẹ́ kò sí tó fàájú pé bó ṣe ń bọ́ pọlọ wá sọ̀rọ̀ ó ń bẹ́ ẹ̀mí wa náà sọ̀rọ̀ bá a bá sọ fọ́mọ bóyá ọmọ kan ṣe ń tí ò da pé wá wá lọ bẹ́ẹ̀ lọ́wọ́ lágbájá tó ṣerú tó fẹ́ ṣe yìí lánàá bí ìtumọ̀ ẹ̀ ni pé lọ bí ìyà tó jẹ́ kí wọ́n fi etí ẹ̀ sí àríkọ́gbọ́n kí wọ́n náà má bàa ṣerú nǹkan bẹ́ẹ̀ ọlọ́wọ́ a máa lorú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú Qur'an ọlọ́run wa ń sọ fún anabi sallallahu alayhi wa sallam wasaluhum anil kọ́ríyà. wasaluhum anil kọ́ríyà. ọlọ́run nílẹ̀ anabi bí àwọn yahudi léèrè anil kọ́ríyà nípa àwọn èèyàn kan tí wọ́n ń gbé ìlú kan béèrè lọ́wọ́ wọn ayé mi pọ̀ nù kọ́ran tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ náà tọ́lọ́run ni ẹ béèrè lọ́wọ́ alikọ́ríyà àní túmọ̀ ẹ̀ pé ẹ béèrè lọ́wọ́ ìlú àwọn tó wà nù ìlú yẹn was'al al-qaryah allati kunna fiha wal-'ayr allati aqbalnaha inna lasadiqun was'al أي qaryah ay was'al ashab al-qaryah ẹ béèrè lọ́wọ́ àwọn tí ń bẹ nínú ìlú yẹn ẹ béèrè nípa àwọn aráàlú ọlọ́run wa ní dákọ̀ àwọn ará yóò kàn ní was'al al-qaryah nípa àwọn ìlú ṣùgbọ́n àwọn aráàlú yẹn gangan ni ọlọ́run ní wasali um ìrẹ́ anabi hum yẹn ayé wasali Yahood. àwọn yahudi tẹ́ ń bá sọ̀rọ̀ tí wọ́n ò gbọ́ ọlọ́run ní ẹbí wọn léèrè ǹjẹ́ wọ́n gbọ́ ìtàn àwọn kan tó ṣerú tí wọ́n ń ṣe yìí ṣé wọ́n mọ tọ́lọ̀ ń ṣe fún wọn nínú àwọn ọ̀nà tí kòránì fi ń bá wa sọ̀rọ̀ ní ẹ̀ka lè gbá wá sí bọ́ bá ṣe pówó lo ní tí òjò ṣe tọ́lọ́run àwọn kan ti lówó tí wọn ò ṣe tọ́lọ́run lọ́ọ́ kan tọ́lọ́run ọba ṣe fún wọn bó bá yẹ pé owó lo ní tó fi ń ṣe tọlọ́hún ìwọ náà lọ ka àwọn kan ti ní tá fi ṣe tọlọ́hún wo ń tọ́lọ́hún ṣe fáwọn náà bó bá yẹ pọ́n lálo ní tí òjò ṣe tọlọ́hún lọ ka nípa àwọn tó lọ láti wọn ò ṣe tọlọ́hún lọ wo ń tọ́lọ́hún ṣe fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ ní alukur'an ló fi jẹ́ pa gbọ́dọ̀ máa ka kur'an afala yatadabbaruna alukur'an. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها ọlọ́run ọba ní kí ló dé ṣé ẹ̀ ní máa ronú sí alukur'an ṣé ẹ̀ ní máa ro làákàyè yín tẹ́ bá ń ka kur'an kẹ́ máa ronú sí am ala qulubin aqfaluha àbí àgádágodo padlock wọ́n ti fi tiẹ̀ mí yín pa ni tí ì bá ṣe pé wọ́n di ẹ̀mí patán lẹ́yìn ó máa gbọ́ Quran Quran ò wá ní lápá ẹ̀ ìyẹn náà ìdánwò ni òun gbọ́ Quran ó ní ẹjọ́ ẹ pa Quran ẹ forin sí yẹ ẹ o. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gádùn nǹkan táwọn èèyàn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnì kọ́kọ́ jáde ẹjọ́ ẹ pa kìnìún Quran ẹ̀wọ̀ ẹ̀ pa ẹ̀ fi olórin olórin ẹ̀mí islam. la ilaha illallah. kò sí olórin ẹ̀mí islam kankan. àti máa ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ ṣùgbọ́n mo máa ń sọ pé tó bá dàsìkò kan ọ̀rọ̀ ṣé àwọn olórin táláwọn ń kọrin islam yìí ọ̀rọ̀ wọn ó kúrò ní ẹni tí nǹkan kan ò yé nú ẹ̀sìn gan ó mọ̀ pé ìranù ni wọ́n ń ṣe ẹ̀yẹ wa òbí tó délé ni ọkùnrin àti obìnrin wọn jọ máa jó wọn kọjú síra wọn ẹnìkan act bí ọkọ ẹnìkan ó ṣèyàwó yóò máa rùdí sí gbogbo àwọn asánú sukutu. wọ́n mọ aláwọn jójó orin islam subhanallah subhanallah orin islam níbo ìyẹn ni tẹ bá wá fẹ́ ṣe nìkan àwọn fẹ́ ṣe wedding wọn ni àwọn tó fẹ́ play ń bẹ̀ ọ̀run lóyún ọ̀run bímọ ayé lóyún àti islam ni kì í ṣe tayé ìkankan náà ni kò sí yàtọ̀ nínú wọn àti wàásù àyìndé kò sí yàtọ̀ àwọn wàásù náà máa ń sọ Quran wàásù àyìndé ó lásàlátù kò parí kwan one ó ní àsàlátù tiẹ̀ tó dálẹ̀ so sáwọn táwọn ń kọrin kí ni sáwọn lásàlátù ni kankan náà ni kò sí yàtọ̀ gbogbo ń táwọn olórin ayé yẹn náà ń lò làwọn náà ń lò kódà tí wọ́n tún wọ́ọ̀sì torí pé àwọn olórin ayé àwọn ò sọ pé àwọn ń kọrin ẹ̀sìn ìmí inú wọn gan sọ pé tọ tóun bá túbá òun ò forí yín lẹ̀ ìyẹn tó mọ̀ pé òun náà mọ̀ pé ní tóun ṣe ò dáa ṣùgbọ́n ìtẹ̀ wá ń sọ pé orin ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ fíìlì wípé ẹ̀ ń ṣe tí ò dáa kódà àwọn òtún máa sọ pé ẹni tó bá lẹ́rìí kó mẹ́rìí wá ní táwọn ń ṣe dáa táwọn dẹ́rìí mọ̀ ní. musiba ó wá ń gbọ́ Quran Quran wá ń sú ọ ṣùgbọ́n orin ò sú ọ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn iṣẹ́ kan ń bẹ tó ké mùsùlùmí pọ̀ ń bẹ iṣẹ́ ẹran pípa ó fẹ́ mọ́ sílùú kan tẹ́ bá débẹ̀ ẹ rí i pé àwọn mùsùlùmí ni ó pọ̀ níbi iṣẹ́ alápatà ẹ lọ kíyèsí kódà ẹ lọ lẹ yíbò àwọn mùsùlùmí ni ó pọ̀ ńbẹ̀ bí ọjọ́ máa wò yóò jọ máa bàdà yóò jọ. àbí lọrin àwọn ni ó pọ̀ jù níbẹ̀ iṣẹ́ ọkọ̀ wíwà náà ọmọ tí ó ẹni tí ó dìrun tí ó fi ẹtí ẹtí mùsùlùmí gbà tó bá mú káyìlá nǹkan kà tó máa gbọ́ náà ni. bọ́ bá wá wọ ọkọ̀ wọn bọ́ bá ti wá sínú ọkọ̀ yẹn báyìí orin kan ní òkọ́ fi síbẹ̀ bọ́ bá sọ pé ah, ẹjọ́ ẹyọ kí ni yóò ní ah, àbá òun ò máa sun o orin yẹn tó ń bá ń sẹ sórí òun lọkọ̀ ó fi máa lọ tóun ò ní sùn òun lè rìn láti bí lọ sí Maiduguri tóun bá ti ń gbọ́ ìgbà ah, ẹ sì máa gbọ́ Kùránì yìí ah Kùránì yìí ó sùn. àfọlá yatatabbaruna al-Qur'an. kò parọ́ òótọ́ ló sọ Kùránì ò ráyè nínú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n orin yẹn ó ráyè ń bẹ̀ ọlọ́wọ́ bá mi sọ pé àfàlà yatadabbaruna al-Qur'an. àfàlà yatadabbaruna al-Qur'an. ọlọ́wọ́ bá ní kí ló kọlù yín àfàlà hamza yẹn lil istifhamu al-inkari wa tawbih ọlọ́run ní kí ló kọlu ọpọlọ yín tó ṣe pé ẹ kì í ronú sal Qur'an. ọmọ aláàkóló ogun ọkọ̀fẹ́lẹ́hà. àbí àgádágodo kan ti wà tán ti fi ti ọkàn yín pani ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tán bá ti fi àgádágodo ti ọkàn rẹ̀ ni Qur'an ò ní ṣe láǹfààní ni ò ní wù gbọ́. àyèmí nínú al-Qur'an nínú suratul ẹ̀ rọ suratul furqan wa qala ar-rasul inna qawmi takadu hadha al-qur'ana mahajura wa qala ar-rasul ya rab wa rasul ya rab إن قوم اتخذ هذا القرآن مهجورا wọ́n nílò ọlọ́run ọba àwọn èèyàn mi wọ́n ti pa kùránì tì alhajiru kéèyàn yan nǹkan lódì ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti pa alukur'ani tì wọn ò kakú mọ́ àwọn àfọnímọ̀ tẹ̀síìrì wọ́n ní kí ni túmọ̀ kéèyàn ó pa kur'ani tì àkọ́kọ́ nú ẹ̀ kéèyàn ó mọ̀ kà á mọ́ ìntọ́pọ̀lọpọ̀ ẹlòmíín wá ń ṣe lẹ́nu yóò fi tẹ̀sùbà háwájú ọkọ̀ báyìí yóò gbé kur'ani sí ti ibi sí ti ẹ̀yìn àmì muslim ṣe o rí tẹ̀sùbà tẹ̀sùbà yẹn ó ti wá dógùn oògùn ló fi ṣe ó lè má kírun kan gangan kódà tí èsì mùsùlùmí mi gan àwọn àfáà mi ò fi ṣe nǹkan fún kọ́ mọ́ bàa jẹ́ ọkọ̀ rẹ̀ gbé àkọ́kọ́ rẹ̀ mọ́ bàa l'accident ní ò lẹ́rìí láti sọ pé mùsùlùmí ni ọ́ àwọn agbé kùránì ká fi mọ́ ọ̀rọ̀ rí káwọn agbé kùránì ká gbé sínú ọkọ̀ òun mọ tó ń bẹ nínú ẹ̀ la fi máa ń sọ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ lọ́ máa ń ké yàásín fáwọn olówó ẹ̀ fún wọn tẹ́ ẹ lọ́ ń ké ìsáwákà tẹ́ ẹ ní sàáwówó ẹ ṣàbòsí fún wa ẹ yẹ pé bàbá olówó kalẹ̀ ẹ wá ka ìsá wá kà yẹn ẹ tu fún kó gbọ́ tùmọ̀ ntọ́bàjọ́ mowó tí bá ń bẹ̀ ń bẹ̀ ẹ kà fún kó gbọ́ tùmọ̀ ẹ kò síbọ̀ kan rẹ̀ ṣe le tó omi ò jalè lójú ẹ̀ tó bá yẹ kí ṣe ń ṣe nìyẹn ìgbésí ayé wọn ò bá yí padà sí dáadáa àìmọye ẹ̀ ń tẹ kékeré ọ̀kanú àwọn olórin ayé ó padà di kèfèrí ó fi Islam lẹ̀ ìgbà tí wọ́n wá ń sọ fún pé kílólófìsọ ó ní islam ti sọ àìmọye àwọn àfáàsì wọn máa ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà kékeré lóhùn ò ní yàtọ̀ kankan ìgbà tó ń fi islam múlẹ̀ ló ń torí yàtọ̀ mo ní kò lè má rí bẹ́ẹ̀ owó làwọn àfáà yẹn lọ ń gbà lọ́wọ́ ẹ̀ kún wọn kùránì tán lọ ké fún yẹn ká tu fún tí ó bá fi islam yóò lágbára gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́n ṣàdúrà fún wọn yẹn ẹ̀sìn òye wọn wọ́n rí kùránì yẹn bí ìwé ògùn ẹ wá máa kà ẹ dáwó bá ti dáwó tán ẹ pẹ̀ràn o ẹ dákun mẹ́sẹ̀gì wo ló fẹ́ yí bàbá olówó bẹ̀. wàkàrà rọ̀ṣọ́ ni ọ̀rọ̀. bẹ́ẹ̀ ṣe bí ṣe ń ṣe ti yín fún yín ní í ṣe tàwọn ológun fún wọn. afáàtẹ bá ti parí tí àwọn sẹ́ẹ̀tì míì tún bọ̀ àwọn Ṣàngó náà ó ṣe tiwọn àwọn ológun náà ó ṣe tiwọn. kódà àwọn afáàmì gan ṣé wọ́n ti ṣe tiwọn tán wọ́n yà káwọ̀ wá ké Kùránì tiwọn ìdí nìyẹn tẹ̀sìn ò fi yọpọlọpọ olówó nílẹ̀ yorùbá ẹ̀sìn yé wọn àwọn tí ó súnmọ́ wọn àwọn tí wọ́n súnmọ́ n tí ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n fẹ́ gbà àwọn ò náà ní kẹ́sìn òye wọn ìmọ̀ ń sèmi lè mo tún máa ń tún kà màá tún ka suratul Waqi'a láti bẹ̀rẹ̀ dópin èmi ò rí nǹkan tó jọ mọ́ ìṣàwọ́wọ́ mẹ́wọ́ kódà ń tẹ́rù àti gan ọmọ bàyàn ní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ẹlọ́kẹ́ yà á sin mo ka yà á sin látòkè délẹ̀ ẹ̀rọ ọlọ́run báyà ìbáṣe wípé bẹ́ẹ̀ ṣe lọ́n ké yà á sin fáwọn olówó yẹn lẹ́ ń túmọ̀ rẹ̀ fún wọn lẹ́ ń sọ tó wà ń bẹ̀ fún wọn ìgbésí ayé wọn ò bá mà pọ́lọ́ nìkan lọ́yẹ káwọn ò bẹ̀rù bá ṣe ń pẹ̀yìn àfáà yẹn ni wọ́n tún bẹ nínú ẹgbẹ́ burúkú ẹgbẹ́ ẹgbẹ̀rún yà á tẹ́ǹkà láti ìjọ kò yí ìgbésí ayé wọn padà kò fi tawhid ìmọ̀lọ́ oṣù kò sínú ẹ̀mí wọn bó ṣe wá kúta nìyẹn ìgbà wo ló tó fẹ́ yí padà ìdí nìyẹn tó fi jẹ́ pé olórí oore tá à ń fa lè ṣe fún ọ láyé òní kó júwe ọlọ́run fún ọ kó jẹ́ kó ọmọ ọlọ́run lọ́kàn ṣoṣo oore tó lè ṣe fún ọ nìyẹn mọ́tò bá ti ń pè ọ́ sọ́dọ̀ ara tó bá ti ń sọ pé òun ló ń jẹ́ oúnjẹ tó jẹ́ yẹn ó ti sọ́dọ̀ oúnjẹ nìyẹn látara àdí eléyìí tẹ́ ẹ bá lẹ́ ń ké kùránì fáwọn ẹ jẹ́ kí ronú sí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mọ̀ túmọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ẹni tó wọ aṣọ àǹkárá kẹ́ ẹ máa sọ pọ́lọ́ ń sọ pé yìí na àǹkárá mọ̀kún indalaye yìí na àkọ́rọ́ mọ̀kún indalatkọ́ ẹni tó bá sì mọ̀ dájọ́ ọ̀rọ̀ yẹn níwájú ọlọ́run àbíkẹ́ni yóò lọ tọrọ àforíjì kéèyàn ó ṣe ta'wil àfọwọ́ sheikh islam bin tèmíyà nu tíra àwọn gba hadith kan wá wọn ní anabi sallallahu alayhi wa sallam anabi ni man qala fil qur'an al-karim bi ra'yihi falyatabawwa maq'adahu minan nar ẹnikẹ́ni tó bá mú alukur'an tó wá twist yẹ síbi ìfẹ́ tiẹ̀ ìròrí ẹ̀ fáǹfààní kan tó fẹ́ àbí mi ànábìíní kò ní tọ̀wọ́ lọ wá ẹ̀yẹ sínú ná jọ́bi alukiyam bẹ́ẹ̀ lómi ṣe ṣe títí tó fi kùnú tó bá ti dóde àyà kur'an ẹ̀ yóò yí lọ́rùn láti lè jẹ́ kó rí àǹfààní tó fẹ́ rí alukur'an gbogbo ìgbàlá máa ń sọ ọlọ́run kó kún wa lọ́wọ́ kó sì jẹ́ kí o gbọ́ ọmọ pàtàkì ẹ̀ kò sí tó burú muslim community odidi ìlú kan ká sponsor ten minutes péré lójoojúmọ́ lórí rédíò láràárọ̀ a message from the holy quran ten minutes ó ti tó ó ti tó kò ní ìdíkó tó thirty minutes ẹ wá mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ aya méjì ẹ̀ ká ẹ̀ explain ẹ̀ salamu alaykum ó tún dọ̀la a tún ṣe bẹ́ẹ̀ ká tún ṣe bẹ́ẹ̀ ká wá ṣe bẹ́ẹ̀ ká parí odò alukurani kan bẹ́ẹ̀ ẹ wá wo ipa tí ó kó kódà nínú ẹ̀mí ẹ̀ ń tí ì ṣe mùsùlùmí. ọlọ́run bá fi ní afala yatadabbaruna alukurani. afala yatadabbaruna alukurani. am ala qulubin aqfaluha. ẹni tí kì í ṣe mùsùlùmí christian lápèjúwe tó bá gbọ́n tọ́lọ́run bá sọ nípa Maryam tí ò sí nínú ìwé ọwọ́ ẹ̀ gan ẹ̀rọ ọlọ́run ó bà pé ṣé Kùránì lọ́dẹ̀ sọ bẹ́ẹ̀ tọ́ba yẹn pa ṣàbòsí ni àbámukúrò mẹ́ ẹ̀rí nìyẹn pé mùsùlùmí ṣàbòsí èmi ò rò pé ó ń bẹ nínú ìwé ọwọ́ wọn pé Isa ọmọ Mariama ọ sọ̀rọ̀ lórí ìtẹ́ Kùránì sọ bẹ́ẹ̀ látara àdé eléyìí alukùránì yìí ìwé tí a gbúdọ̀ mọ́ gbéyẹ̀wò lójúmọ́ kan téèyàn bá ti yẹ kuraani wò lójúmọ́ kan kí èèyàn ó mọ feel okay comfortable ṣé kíka rẹ̀ la fẹ́ wí ni àbí túmọ̀ rẹ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kéré jù pé lónìí kí ni mo fẹ́ kà nínú kuraani ìwọ àtẹ̀bí rẹ̀ ẹ̀já ka àyà kan lé nínú kuraani kí ni túmọ̀ ẹ̀ ẹ wá fi yẹn lu ọjọ́ yẹn ẹ ronú sí túmọ̀ ẹ̀ tó bá tún dọ̀la ẹ̀tún gbé ẹ̀tún kà bẹ́ẹ̀ bá dún ní mọ̀ yẹn ìwọ̀nba ni wàhálà ó máa ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó ẹ̀ ṣùgbọ́n ìyàwó ti lọ ọkọ ti lọ kò sí nǹkan kan tó ń bring yín papọ̀ ẹ̀ ní contact her tẹ́ ẹ jọjọ wà papọ̀ tẹ́ ẹ jọjọ ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ lọ bó o bá sọ pé ọlọ́kọ́ ń pa só sọ pé ọlọ́run parọ́ bọ́kọ náà bá ń ṣe àṣejù ìwọ náà ó gbọ́ tiẹ̀ ń bẹ̀ nínú ọ̀rọ̀ lọ lànà fi sọ wípé wá kọ́ lára bù. وقال الرسول يا رب إن قومي اتخذ هذا القرآن مهجورا àwọn èèyàn pa kùránì tì wọn ò ké mọ́ wọn ò kà á mọ́ wọn ò kọ́ mọ́ wọn ò náwó sí díẹ̀ mọ́ àbí kan kàákan mọ́ lò ó mọ́ hajuru náà ni gbogbo ẹ̀ èèyàn lè ké bẹ́ẹ̀ lómi bá ń ka kùránì ẹ̀rọ pé láti sánmà ni wọ́n ti mọ̀lẹ́ka ní nǹkan ni tọ́ba yìí ti kà á tán tọ́ba bọ́ ta yóò tún sáná sí sìgá ní ma fàṣẹ dáńbẹ́. inna qawmi ittakhadhu hadha al-Qur'an. ìtòjọ́ lọ akùnrin nìyẹn sórí torí competition ó ti lọ Dubai ó ló lead international Quranic competition wọ́n gbé mọ́tò fún tọ́ba yìí ti padà dé ó ti ti ń prepare fún ti ti Riyadh ó ti ti ń prepare fún ti Turkey bó ṣe wá mọ̀ yẹn tó mọ Qur'an kà yẹn kò lè tọ́ka sẹ́nìkan tó kọ́ ní Quran ṣùgbọ́n gbogbo ayé ni wọ́n ti mọ̀ lórí ọ̀rọ̀ Quran competition ìyẹn ló tún kún ta lé ní ẹni kó tọ́ka sẹ́nìkan tó náà kọ́ ní Quran anabi sọ pé khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama anabi sọ pé khayrukum man tafawwaqa fil musabaqati anabi sọ pé ẹni tó lóore jù nínú yín òun tó lead níbi musaba international quranic competition no anabi sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. o lè gbowó o lè gba hajj o lè gbọ́kọ̀ ṣùgbọ́n anabi olóhùn ló lóore jù ẹni tó lóore jù ni man ta'allama al-qur'ana wa 'allama. inna qawmi ittakhadhu. ẹni tó lóore jù náà lẹni tó kọ́ quran tó tún fi kọ́ yàn ọ̀nà fífi kọ́ yàn wá pín sí méjì ọ̀nà kan kéèyàn ó jókòó kọ́ ẹ pé kò sí tó ń ṣe ju pé ń kọ́ ní quran lọ ọ̀kan náà àwọn sálàf bàbá yìí ti wọ seventy years ó wà lọ kọ́ alukur'an wọ́n wá ní kí lọ́ọ́ fẹ́ fi ṣe máa wọ́n ọmọ lókù ọ̀nà ìwọ̀n tó ń fẹ́ ṣe ìgbà tó wá kọ́ alukur'an tá alukur'an wá yé dáadáa ó tún wá mọ ó lọ kọ́ riwayat tó pọ̀ gbogbo kiraat ló mọ̀ wọ́n wá ní kí lọ́ọ́ fẹ́ máa ṣe ó wá lọ jókòó sí mọ́sídìrì kúfà gbogbo ẹni tó bá ti fẹ́ kọ́ Quran kò síṣẹ́ míì tí ṣe yóò máa kọ́ wọn ní Quran tó bá tún wáá jáde àwọn tí wọ́n ń tọrọ báárà àwọn afọ́jú yóò wá bí wọ́n lè pe èló lẹ̀ ẹ́ máa gbà tẹ́ ẹ bá tọrọ báárà yìí lọ lójúmọ́ èló lẹ̀ máa rí ah àwọn máa ń rí iye báyìí pé ṣé ẹ tẹ̀lé mi kí n máa fún yín nìyẹn lójúmọ́ wọn ah àwọn òṣèré wàhálà adábàlẹ̀ máa fáwọn ṣùgbọ́n ẹ jẹ́ máa kọ́ inú Quran yóò wá kó wọn lọ masjid Kufa yóò wá máa kọ́ wọn ní alukur'an after seventy years tó ṣe lọ kọ́ kur'an yóò wá máa ṣe bẹ́ẹ̀ wọ́n wá bèrè pé o ní ṣe nǹkan mi ó ní tóun fẹ́ fi pàdé ọlọ́run yẹn ní tó sì fi pàdé ọlọ́run náà ni àwọn èèyàn àwọn ń bára wá dínkù nínú ìlú tó gbogbo ń bára ti di hofaz àwọn náà ti lọ́mọ géw òun ló fi jẹ́ pé ẹni tẹ́ ẹ bá rí tó àdánwò ojú fífọ́ bá ṣẹlẹ̀ sí yálà nu ẹni tó súnmọ́ yàn àbọ̀mọ́ni ẹni kọ́ lọ ha tó bá ti ha ó ti dẹni yìí ló jẹ́ àsọ fún wa ṣáájú pé gbogbo ohun tí kuraani bá ti fọwọ́ gbà báyìí nǹkan yẹn di nǹkan àpọ́nlé kuraani jibril ó mú kuraani wá fanabi sallallahu alayhi sallam látara yẹn jibril dọ̀gá gbogbo àwọn màláíkà anabi gba quran látọ̀dọ̀ jibril anabi dọ̀gá gbogbo àwọn anabi ọlọ́run nínú oṣù ramadan ọlọ́run sọ quran kalẹ̀ ń bẹ̀ ramadan dọ̀gá gbogbo oṣù. Allah nínú òru lailatul kọ́dírì kùránì sọ̀kalẹ̀ lóru yẹn lailatul kọ́dírì dọ̀gá gbogbo òru kí ló dùn kò sí ti kùránì fọwọ́ kàn báyìí nǹkan yóò dà pọ́nlé nìyẹn khairukum lànàbí khairukum man ta'allama al-Qur'an bí kùránì bá ti sọ̀kalẹ̀ sí ọ lára ó ti dẹni yìí ó ti dẹni àpọ́nlé pàápàá jùlọ tó o bá ń lo nǹkan yẹn tó bá wá rí bẹ́ẹ̀ irú ẹni tí ò rí náà ẹjọ́ lọ Qur'an kó sì yé dáadáa èmi mẹ́ nìkan tó yẹ pé afọ́jú ni ìmọ̀ tọ́jọ́ pé ń tọrọ báárà wọ́n wá gbà nímọ̀ràn pé kó lọ ha Qur'an sẹ́ẹ̀sì mọ̀ wípé ẹni tó bá jáfọ́jú ọpọlọ wọn máa ń mú púpọ̀ nítorí pé iṣẹ́ tójú ń ṣe ni òjé kọ́pọ̀lọ wa ó já máa rò pọ́pọ́lọ wò lè sàwọn iṣẹ́ kan torí pé ó ní nǹkan tó ń hé tiẹ̀ ntí mọ̀ ń fa nìyẹn ṣùgbọ́n tí o bá sí ojú ní ìsìn bó ṣe wà ẹ́ díjú kò rìn láti bí dé títí ó ní à ah, <laughs> máa ṣubú ṣùgbọ́n tí o bá sójú ọpọlọ sọ fún ọ pé o lè lọ afọ́jú lè rìn láti bí dé títì gbogbo ọ́gánsì yẹn wà máa ṣiṣẹ́ etí yẹn ó máa ṣiṣẹ́ imú yẹn ó máa ṣiṣẹ́ tó bá fẹ́ pàdé èèyàn yóò fìlì ẹ̀ ẹnìkan ti ń bọ̀ ṣùgbọ́n bá a ṣe rí náà ní fìlì ẹ̀ torí pójú yẹn ń ṣiṣẹ́ ni ò já lu ọpọlọ yẹn afọ́jú ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà fàlàyé afọ́jú ni wọ́n tí wọ́n tó o sì lórí iná bá ń ka nǹkan wọn ni láà láà àìnd àìnd nítorí ọkàn yóò rí bẹ́ẹ̀ táwọn bá ti gbọ́ ó ti dúró torí kí wọ́n ti mọ̀ pé kò sí míì táwọn ní jù yẹn lọ àwọn ò lè fojú rí ó ń bẹnu àwọn àfa ńlá ńlá láìbírì wọn ju wo lọ ṣùgbọ́n kí ni láìbírì tiwọn àwọn kìíní sí di ọ́díò wọn ò jókòó wọn máa gbọ́ gbogbo sọ̀rọ̀ Bukhari wọn máa gbọ́ báyẹn náà ni tí wọ́n tó bá wà ń kà nínú ìwé bá ń ṣe mistake wọn correct ẹ̀ ọmọ tí ò rí náà mọ́jọ tọrọ bára ẹni tí ò rí náà ó lọ́pọlọ ẹni tí mo wá ń sọ yìí ìgbà tí kòránì wá yé tán ọ wá di ẹni táwọn èèyàn ń jà sí pé mi ni mo fẹ́ tì í ẹ̀mí ni mo fẹ́ fà á mọ́ mú káàkiri afọjọsẹ mọ bẹ̀bẹ̀ ẹni tí ó fà ń ẹni yìí wá di ẹni tó pé àwọn èèyàn mọ ìjà sí ni pé àlẹ́ mi ni mo fẹ́ mú jáde nítorí pé o gbúdọ̀ mú jáde kó o má lékún nímọ̀ bẹ́ẹ̀ bá rìn lọ lásán bí bá ń sọ̀rọ̀ lásán yìí mọ̀ ni bọ́ bá jókòó àbí tó bá wà kò lè dá àwọn èèyàn jókòó tì báyìí kọ bẹ̀bẹ̀ kó tó fẹ́ ẹni lójú méjèèjì wọ́n ń jà sí pé àwọn fẹ́ fẹ́ ni inna sanulke alayka qawlan thaqila. inna sanulke alayka qawlan thaqila. qawlan thaqila lọ́lọ́run pé quran kò sọ pé qawlan khafifa ọlọ́run bá ní inna sanulke alayka qawlan thaqila níta fẹ́ gbélé wa nábì lọ́wọ́ a ah, ó wúwo pọ̀ ọlọ́run gá ló fi jẹ́ pé ẹni tí alimahiru bil Qur'an maa asafara alikiram ilbara ẹ̀ńtọ́ ma alukur'an tí sì ń ké tí sì ń lo ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ògbà àwọn mọ̀lẹ́kẹ́ ò ní wọ́n lọ́dọ̀ ẹ̀ ni wọ́n mọ̀ wà pẹ̀lú ẹ̀ mọ̀lẹ́kẹ́ ọmọ wà pẹ̀lú ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé tó o fẹ́ bá àfa sọ̀tá ronú dáadáa ronú sí dáadáa kó tó bá sọ̀tá pàápàá jùlọ ẹni tó dúró tó tọ́ lọ́hùn tí ò pa nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run tó jókòó tì àwọn nǹkan wọ̀nyí ó jókòó yẹ wa wípé alukur'an kò gbúdọ̀ pa sófo nínú ilé wa anabi sallallahu alayhi wa sallam anabi ni mathalul bayti alladhi yudhkaru fihi yudhkaru allahu fihi wal baytu alladhi la yudhkaru allahu fihi kàmọ́sálẹ̀ la hayi sallallahu alayhi wa sallam. anabi ní àpèjúwe inú lẹ́tàdínkẹ́ quran dáná tí ọlọ́mbẹ́ àti inú ilé tí wọ́n ti ké koran tí wọ́n rántí ọlọ́run bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí òkú àtàlàyé àzókulé ló ń gbé kiri pẹ̀lú mansion yẹn òkú ni ẹni tó ṣe pé igi ló kàn tó fi ìró ìyàwó rẹ̀ ṣe wíńdò tí koran ń lọ bẹ́ẹ̀ olò inú ilé yẹn lo lọ́dọ̀ ọlọ́run ju mansion yẹn lọ àbí duplex tó ń lò yẹn ọlọ́run kẹ́ wa púpọ̀ àdìsí mi ń bẹ àníbísà sálàmù sọ wípé láà yẹ́dùkú lu ṣèitọ́ọ̀nù bẹ́ẹ̀ tán yaqra'u fi suratul Baqara. anabi ní èṣù láyé kò lè wọnú ilé tán bá ti máa ń ké suratul Baqara níbẹ̀ èṣù ò lè wọnú ilé o ò ní ìdíkọ́ lọ so nǹkan kan sẹ́nu ọ̀nà kùránì lọ sọnù mọ́ lọ́wọ́ tó jọ máa ronú yẹn èṣù ò ní wọ bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń bẹ nínú alukur'an ọlọ́run ọba tó wá ń sọ fún wa níbí wípé was alhum anil kọ́ríyà ọlọ́run rẹ̀ bí àwọn júù àwọn Yahudi léèrè bí wọ́n léèrè nípa ìlú kan àwọn aráàlú yẹn lọ bí àwọn Yahudi léèrè pé ǹjẹ́ ẹ mọ̀ nǹkan kan nípa àwọn aráàlú yẹn ẹ lọ kà nípa wọn kẹ́ ẹ lọ gbọ́ ntọ́lọ́wọ́n bá ṣe fún wọn nígbà táwọn náà ń gbé gbèsè ẹrú gbèsè tẹ̀ ń gbé yìí kí ni àwọn èèyàn yìí ṣe. Allati kanat hadirat al Àwọn tó ṣe pé ìlú wọn yìí kanat hadirat al-bahri ayé kọ̀ríbà ìlú wọn yìí súnmọ́ ẹ̀gbẹ́ odò ìlú wọn ó súnmọ́ ẹ̀gbẹ́ odò kò sásìkò ní àlàyé ọ̀rọ̀ ń bẹ lórí àwọn tí ibùgbé wọn bá súnmọ́ etí odò ó láwọn àdámọ́ kan tẹ́ mọ́ lára wọn nínú àdámọ́ tẹ́ mọ́ lára wọn wọn mọ́ láyà wọn mọ́ láyà ìwọ tó ìbá gbé tí odò tódò bá ru wá eré ṣùgbọ́n àwọn tó gbé bẹ̀rẹ̀ náà bí wọn sí wọn ò ní sá bọ́ bá le jù wọn kàn lù mú ṣàṣà lẹ́ni tán bí síbi etí odò tí wọ́n èmodò wẹ̀ torí pé tìfura tìfura ni odò ìlérú wájọ́ kan kò ní ìdíkọ́ yẹn bàbá ẹ̀ gbà mí ìwọ náà ti mọ̀ wẹ́ tiẹ̀ wẹ̀ ìyá ti mọ̀ tiẹ̀ wẹ̀ wọ́n mọ̀ ńláyà bẹ́ẹ̀ náà làwọn tó bá ń gbé desert ìdí nìyẹn tó fi jẹ́ bá wá ń sa analysis geographical factors ó ní í ṣe pẹ̀lú ìwà wa bí wàá wá ṣe rí àwọn geographical factors àwọn nǹkan kan wọ́n ń pè nǹkan kan ní almanach climate bójú ọ̀run ibi tá agbègbè ibi tá a wá ṣe rí ó ní í ṣe pẹ̀lú ìwà wa ẹni tó ń gbèrú ibi tá a wá wà yìí thick forest báyìí agbègbè tá à ń gbé yẹn ó ní í ṣe pẹ̀lú bí wàá wá ṣe rí àwa lè ya ojó kábẹ̀rù kú tó gbé tá a bá rí ti ń lé wa tí ò yẹ ká sá a sáré gungi a sá fún ṣùgbọ́n ètò ń bẹ ní desert níbo ló fẹ́ sá lọ yóò máa lọ wájú kìnìún lé bọ̀ tó dojú ẹ̀ pé ibi tóun sì ń sá lọ jìn ó jẹ́ tí ń rẹ òun kò sí rẹ kìnìún yìí òun ó pàjùdà òun ó mú kankan lọ́wọ́ bóyá ìrù ó ba kìnìún yẹn náà ìyẹn ó gbin confidence àyà sí wọn ìgboyà sí wọn lẹ́mìí ìdí nìyẹn tẹ́ fi rí wípé àwọn security agency wọn ò ní mú fúlàní kó mú ìdà lọ́wọ́ tí bá ń lọ nígboro ṣùgbọ́n wọ́n mú dà lọ́wọ́ <laughs> wọ́n máa sọ ẹ máa mọ́nítẹ̀ ṣùgbọ́n ẹni mọ̀gé fúlàní múmú dà lọ́wọ́ yẹn ó ti ní í ṣe pẹ̀lú àdámọ̀ tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú àdámọ̀ tiẹ̀ kó mú pàpà lọ́wọ́ ó ní í ṣe pẹ̀lú àdámọ̀ tiẹ̀ ẹ̀ mọ́là kò lè mọ́ ní ọbẹ̀ lápò kò lè kó naturally ọbẹ̀ gbúdọ̀ wà mẹ́ tó gbé desert ni wọ́n gbé ṣùgbọ́n ẹni táwọn nǹkan yóò bá wá yé tẹ́lómi bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ṣe bí wọ́n ní pòfẹ́sọ̀ ni wọ́n ni ṣe bá lóò kàwé ni ẹ má bínú ẹ̀yọ́ ń sáyẹ́nsì o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èyí àwọn sáyẹ́nsì ẹ má bínú o ọ̀pọ̀ nǹkan ni gbogbo ọ̀rọ̀ sáyẹ́nsì ojú láàbù lọ kó wọ láàbù kó calculation kankan ó tán ṣùgbọ́n art ọmọ history ó lè líǹkì gbogbo nǹkan mọ́ra àwọn social sciences ó lè mọ báwo làwùjọ tábà ní kí oní science kọ́ wá present ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ apes kán ní kí oní art kọ́ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ apes ẹ gbádùn tó ní art ń ẹ gbádùn ọ̀rọ̀ tiẹ̀ kò ní sun torí pé oní science máa sọ àwọn kòkòrò tó máa ń fà á àwọn kan kan sọ pé ó ti wọ̀lú apanirun kí ló fẹ́ sọ ló ń <laughs> kò ẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ fẹ́ mọ ibi tó ó lè máa lo three hours kò ní sun yín torí pé ẹ̀mí yín yẹn ló ń bá sọ̀rọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹlòmíì ẹ̀rẹ́ ẹlòmíì yóò mọ yóò mọ argue ignorantly àgùsà wọn fọ̀bẹ̀ sápọ̀ ọ̀rọ̀ yìí ọlọ́mí sọ bẹ́ẹ̀ geographical factors ó ní í ṣe pẹ̀lú psychological being wa bá a ṣe wáyé jẹ́ wọ́n mú ọ létí odò tódò bá ru ọ máa rọ ọmọ kéékèèké báyìí àwọn ò ní sá kí ló dé tí wọ́n fi sá torí pé kò sí níbi tí wọ́n ń gbé àwọn tí wọ́n bá bí sí agbègbè ibi orí òkè lọ wo gbàyà wọn tẹ́ pé ìlú alẹ́ mọ́tà àkúl alẹ́ amkinatul alijabaliya tẹ́ pé agbègbè ibi tí wọ́n ń gbé òkè òkè òkè níbẹ̀ ó rí i pé wọ́n strong wọ́n ń gun lọ wọ́n sọ̀kalẹ̀ wọ́n ń gun lọ wọ́n sọ̀kalẹ̀ wọ́n lè bẹ́ látòrí òkè wọn. geographical location ó ní í ṣe pẹ̀lú bá a ṣe rí ó ní í ṣe pẹ̀lú ìwà wa climate wa ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀ ọlọ́run bá wa ń pe àwọn yahudi ọlọ́run níra ànábì bí wọ́n léèrè anil kọ́ríyàtì lẹ́tì kanet hadiratel bá ètí mo fẹ́ mú jáde ń bì yìí ó náà ni pé bíbí tọ́lọ̀ ní kànábì ó bí wọ́n léèrè in tó wà nínú tefsir táwọn afáà ni wípé ọlọ́run fẹ́ kànábì ó bí wọ́n léèrè wípé in tẹ́ ẹ máa ń ṣe yìí náà làwọn ẹni yẹn mọ̀ ṣe ẹ lọ kà nípa tó ṣẹlẹ̀ sí wọn kó má bàa padà ṣẹlẹ̀ sẹ́yìn náà ó ń bẹnu tẹ̀sí ọ àwọn àfáà wọ́n tún wá kọwọ́ bọ̀ torí pé kò sí fíìlì tó wà láyé ó tún máa kẹ́kọ̀ọ́ ní Kùránì wọ́n ní Ọlọ́run ní kí ànábì ó bi àwọn Yahudi léèrè nípa àwọn èèyàn tí wọ́n ń gbẹ̀gbẹ̀ odò ibẹ̀ làwọn ti wá mú jáde wípé kí ni nǹkan tó yẹ ká mọ̀ nípa àwọn tí wọ́n ń gbé etí odò rìṣáàsì tún wá lọ́mọ̀ẹ́ ìdá fi fọ́ọ̀mù bẹ́sìsì wọn ni wípé ìtọ́lọ̀ ń sọ ń bí pé was alium anil kọ́ríyẹ́tì lẹ́tì kanet hadrotel baha richard wa lọ lérí ẹ kí ni ìwà àwọn tó ń gbé ẹgbẹ́ rẹ nígbà tó lọ́wọ́ ní kánà bí ò béèrè àjẹpọ̀ lọ́wọ́ fẹ́ kán nǹkan kan pẹ̀ nìyẹn afala yanzuruna ilal ibil kayfa khuliqat kíkà ṣe pé báyẹn ni ọlọ́run ní kẹ́ẹ̀kẹ́ ṣe richard lérí àkúnmí ẹ wo bá a ṣe dáa kẹ́ẹ̀tì bẹ̀ mọ́ títóbi ọlọ́run allah subhanahu wa ta'ala ọlọ́ni rẹ̀ ànábì bí àwọn yahudi léèrè nípa àwọn èèyàn kan tí wọ́n ń gbé etí odò kí ni nǹkan tí wọ́n ṣe. ìdíyàdúnà fi sábẹ́tì ìtàtíhìm hìtànùhùm ìtàtíhìm hìtànùhùm yawma sábẹ́tìhìm ṣurran wa yawma la yusbitun. ọlọ́run ọba ní ẹ lọ bi àwọn ikí làwọn èèyàn wọ̀nyí ṣe ta fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin Yahudi ó náà ni pé izia adun fi sabit àwọn èèyàn wọ̀nyí wọ́n kọjá àlà wọ́n rọ́lọ́wọ́ wọn bá fi fi sabit nípa ìta ní kí wọ́n mọ̀ máa ṣe níjọ́ sátọ̀dẹ̀ níjọ́ àbámẹ́ta àsábòt ìjọ́ àbámẹ́ta ṣùgbọ́n sábẹ̀tì yìí ẹ rí wípé ní academics lẹ́nìí wọ́n ní lecturer kan lọ fún sabbatical leave sabbat ìtumọ̀ sabbat asílù rẹ̀ lárúbáwá tó rò papọ̀ máwọn èdè míì òun ni sabbat ìsinmi ni lárúbáwá pè é torípọ́lọ́ wọn bá sọ wípé wàjà alina náà máa kun subata sábùtù nìyẹn. náà máa kun subata. ọlọ́run bí wọ́n ní àwa la ṣe oorun yín oorun tẹ́ ń sùn yẹn àṣẹ ní sinmi fún yín tí ìbá sorun ni orí ìnàrú la bá máa kú sí. ẹ̀rí tá a bá ti ṣe wàhálà tá a ṣe wàhálà tá a ṣe wàhálà tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo ara ó sinmi tó bá tún dìde yóò tún gbogbo ẹ̀ ó tún refresh padà bẹ́ẹ̀ nìkan bá wá lórẹ̀ ń ṣe sàn ronú sùn ah, ó ti tọ́sẹ̀ kan báyìí ọ̀nà ah, gbogbo nǹkan ni ọmọ ṣe ó tọ́sẹ̀ kan tẹ̀ ti sùn kan yìí ah, gbogbo nǹkan ni ó máa ṣe wàjàálìnà náà ó máa kún subata wàjàálìnà náà hàrọ̀ máa ṣá ọ̀sán la ní kẹ́ẹ̀fi ṣiṣẹ́ ṣùgbọ́n òru yẹn kẹ́ẹ̀fi sùn ní ṣùgbọ́n ọmọ nàìjíríà ní US òyìnbó sọ pé kó fòru sùn wọ́n wà ní ṣùgbọ́n o ẹni tó bá fẹ́ sọ fatáìmù o ẹ lọ sùn àìmọ̀ o ṣùgbọ́n ẹni tó bá ń wówó kówó yàrá àwọn èèbó wọ́n gbọ́n díẹ̀ wọn ò ní sọ pé kó o ṣe ṣùgbọ́n wọ́n sọ pé ṣùgbọ́n o ẹni tó bá ń wówó o wákàtí kan lóru iye báyìí wákàtí méjì wákàtí ọmọ nàìjíríà ah, owó mọ́wọ́ wá us <laughs> kò bá ní sùn mọ́ ọ̀rẹ́ wa kan ó wà ní US iṣẹ́ driving ló ń ṣe ó wá wálé mu ẹ̀yin ń gbádùn ah, ah. láwọn ń gbádùn ná <laughs> mo ní ná yẹn <laughs> mo fẹ́ kó ṣàlàyé ẹ̀ ó ní iṣẹ́ tó ń ṣe driving ni jẹ́nìkan bá fẹ́ lọ ìbò lẹ́ ń lọ àwọn ti mọ gbogbo ibi tí ń lọ àwọn máa gbé lọ onígbà míì wá máa ń bẹ ó lè jẹ́ pé táìmù tó ti rẹ̀ ń tó lóun fẹ́ lọ sùn ẹnìkan kàn pé òun pé ah, wá pàdé òun ní airport kí nìkan òun ti ti bọ́ sínú ọkọ̀ fí òun fẹ́ sùn ni o òun tó lọ gbé tó ah, owó òun ó ti forí sírò owó yẹn onígbà míì wá ń bẹ tóun bá fẹ́ kírun àsùnbà tóun bá ṣe Allahu Akbar òun ó ti sùn lọ. tóun bá wà ní sùjúdù wọn ó sálámà ni yóò jí òun kò sí oorun kankan àsìkò tó ń fẹ́ fẹ́ gbẹ́ lílẹ̀ báyìí ní kọ́ọ̀lù ó wọlé pé ah, wọ́n mọ títí kíní kan tó wá gbé ẹnìkan báyìí ó ní kò yí sí. àlè yan ara jẹ ọlọ́run ní wájà alina layla subata. wájà alina naumakum subata. wájà alina naumakum subata àwa la ṣe oorun tẹ́ ń sùn yẹn nísinmi tẹ́ ẹ bá wá wo subata sin ba ta ìpìlẹ̀ yẹn nínú èdè àwọn onímọ̀ wa ṣe ìwádìí lérí wípé subat sabutu ṣé pìlẹ̀ èdè lárúbáwá gangan ni torí pé ara wọn tí wọ́n ń lò ní àwọn sabbatarians sabbat yẹn náà ni a ní sabbatical leaf gbogbo ohun tí wọ́n ń lò yẹn ìsinmi ìsinmi náà ni wọ́n tú sí ló fi wá jẹ́ kó yé wa wípé àwọn onímọ̀ kan sọ wípé èdè lárúbáwá ni àwọn kan ní rárá kì í ṣèdè lárúbáwá ìran kan ló jẹ́ náà àwọn semitic languages tó ti wá wọnú èdè lárúbáwá tó ti wá di lárúbáwá ṣùgbọ́n bí èèyàn bá pe bẹ́ẹ̀ náà àwọn semitic languages yẹn gbogbo ẹ̀ náà wọ́n wọnú ara wọn wọ́n ní jésù sọ wípé ẹ̀lọ́hì ẹ̀lọ́hì lámà sàbàtàní bẹ́ẹ̀ pé lárúbáwá ni yóò ní alọ́hù alọ́hù ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ó wọnú ara wọn bákan náà tẹ́ ẹ bá ti mú èdè kan nínú èdè míì tẹ́ ẹ bá ti pa á láró sínú èdè tiyín lọ́dọ̀ àwọn onímọ̀ usulu lóga linguistics ó ti di èdè yẹn nìyẹn tí mo bá ń sọ yorùbá ń sìn tí mo bá sọ wípé gbé kọ́ọ̀bù lérí tábìlì yàtọ̀ sí gbé cup lórí table èbó nìyẹn ṣùgbọ́n tí n bá pẹ́ kọ́ọ̀bù mo ti sọ di yorùbá hmm. ẹnìkan kan ò lè penalize mi lérí ẹ̀ torí pé mo ti yorùbá láìsẹ̀ kọ́ọ̀bù èbó ò lè mọ tí mo sọ àbí ọmọ èbó ọmọ láyé kò lè mọ lérí tábìlì láyé èbó kan ò lè mọ tí mo ní bá dáa tébù náà ni tábìlì ọmọ èbó ò lè mọ ṣùgbọ́n tí n bá ní gbé cup lórí tébù èbó gẹ̀ẹ́tẹ̀ bẹ́ẹ̀ náà làwọn èdè míì tó wọnú èdè lárúbáwá lárúbáwá ti araba láìsí ẹ̀ kò wá ní jéde èdè míì mọ́ ó ti lárúbáwá yẹn náà náà fi wo asabti ìpìlẹ̀ rẹ̀ nínú àwọn ìpìlẹ̀ èdè láéláé sabbatical languages i mean semitic languages ni tẹ́lẹ̀ ọjọ́ sinmi àwọn èèyàn á máa sinmi ní ọjọ́ sábtù kì í ṣe pé ọlọ́run ló pe ọjọ́ sábtù lọ́jọ́ ìsinmi o anabi sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi nígbà tọ́lọ́run ti dáyé ọjọ́ tọ́lọ́run níjọ́ ìsinmi fún gbogbo yín ìjọ ẹ̀sìn òun náà ni yóò múlẹ̀ jùmọ̀ anabi ni ó wá dàrú mọ́ wọn lójú yahudi mú mm. sábtù nasọ́ra mú ọjọ́ tó tẹ̀lé sunday ṣùgbọ́n kò dàrú mẹ́yìn àlùmọ́ mi lójú òun náà lẹ́ mú anabi ní falẹ̀ yẹ́wò mọ̀lákùn òní ìjúmọ̀ ti wà ní wàláhùn àwọn ni wọ́n ní sábtù ìyẹn túmọ̀ pé kì í ṣe pọ́ lọ́hùn ló pé ọjọ́ yẹn lọ́jọ́ ìsinmi fún wọn àwọn ni wọ́n kàn decide bẹ́ẹ̀ bá ti wá ń decide nǹkan kan fúnra yín tí èsì pọ́lọ̀ ń lóníkẹ́ ẹ máa ṣe ọlọ́run ò ní ọ̀dà yóò sì fàdánwò kásábẹ́ ẹ wàá nílé mórí bọ́m̀bì àdánwò ẹ wá àwọn ìjọ ànábì sọ́ọ̀lì alayhi salatu wa salam wọ́n da sọ́ọ̀lì láàmú pé àníṣe a fẹ́ kí ràkúnmí ó jáde nínú àpáta sẹ́mi pé kí nìyẹn ó takora wọn anabi sọ́ọ̀lì pé bó o la ṣe fẹ́ ṣe léyìí báyìí substance àpáta kó papọ̀ mọ́ ràkúnmí níta fẹ́ nu o ọlọ́ọ̀ni fi wọn lẹ̀ tó wáyé pé níta fẹ́ nìyẹn yóò jáde ṣùgbọ́n wọ́n kàbámọ̀ wọ́n ó sì kan àdánwò lórí nǹkan yẹn ọlọ́ọ̀ni ó yà sọ fún wa pé yóò jáde àmọ́ o ràkúnmí yẹn ńjọ́ bá ti mú mi gbogbo yín ò mú mi jọ náà nana ah eléyìí fẹ́ lè dé o ah ibẹ̀ yìí lẹ fẹ́ ọlọ́run ti ṣe fún wọn tán ṣé ẹ̀ mọ̀ pa àdánwò yẹn tọ́lọ́run fi kún yẹn ń lọ padà kórìí bú bá wọn nítorí pé ntọ́lọ́run ò gbé kalẹ̀ ni wọ́n ń fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá máa ń ṣe bídíà àdánwò máa ń padà ń súyọ níbi bídíà ọlọ́run ṣé ní tẹ́ fẹ́ máa ṣe ọ̀dà kàn máa ṣe àdánwò kan wà súyọ ńbẹ tí wọn ò ní lè mórí bọ́ níbi nǹkan yẹn àwọn Yahudi wọ́n máa ma sa ọjọ́ sábtì lẹ́sà báwọn ò ní ma ṣe kankan níjọ́hun ìjọ sábtù yẹn wá nìyí ọlọ́run wá ṣe débi wípé àwọn ẹja odò ni wọ́n máa jáde púpọ̀ ẹja yọ ẹjọ́ máa rìn jáde nínú omi báyìí níjọ sábtì yẹn níjọ sátọ̀dẹ̀ wọn ìgbà táwọn yìí ti sọdọ́ yẹn dijọ́ sinmi ọlọ́run ti mà níyàn wọn pé ìdọ́gbọ́n máa pẹja náà ni káwọn ó lè free láti máa ṣe ẹja lọ́sẹ̀ ọlọ́run wa ni tọ̀ ẹ máa sinmi jọ́ náà kò sí wàhálà ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ pẹja jọ́ náà ẹ wo bí tọ́lọ́run ti lọ mú ọ ẹja pípa ó dé ìwọ̀ ńjọ́ sábtìọ̀ ẹja ò sì ní ẹ bá dijọ́ sunday ẹ lè pa o bó di monday ẹ lè pa o àwọn ẹjọ́ tó wá kù yẹn ẹjẹ yìí jáde dáadáa ẹ omi tọ́lọ́run ti lọ fàdánwò wọn sí pé ẹ lè gbọ́n tó ọlọ́run àìmọ̀rọ̀ sọ ni pé lè gbọ́n ju ọlọ́run lọ mm, mm, mm, ju ọlọ́run ti fún wọn yẹn ti pọ̀ jù ẹ tiẹ̀ lè gbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run sì máa ń sọ bẹ́ẹ̀ náà kọ́ wà máa bí ọlọ́run ẹ lè gbá wájú wa máa bá wọn wájú náà ọlọ́run ti rá níyàn wọn fi sinmi àti máa pẹja òun náà ni ọlọ́run wá sọ ẹja pípa níjọ́hún ó ṣe ní haram tọ́lọ́wọ́n bá fi sọ pé ìdíyà àdúnà fi sábẹ́tì. ìdíyà àdúnà fi sábẹ́tì. ìgbà tọ́lọ́wọ́n bá nígbà táwọn èèyàn wọn yìí tí wọ́n ń tayọ àlà wọ́n ń ṣe lọ́hùn níjọ́ sábtì níjọ́ tí wọ́n pè lọ́jọ́ ìsinmi wọn. ìtàtìhìm hìtànùhùn. يوم سبتهم شرعا ويوم لا يسبتون ò lè dúró mbẹ ويوم لا يسبتون لا تأتيهم. الله ọba ní ìta àti ìtànùhùn ọlọ́run ní àdánwò tá a fi kàn wọ́n ẹ tẹ́tí kẹ́ gbọ́ ìtànùhùn alhut ẹja ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn a máa lò fáwọn ẹja kéékèèké ṣùgbọ́n hutu àgbáńlá ẹja níjẹ́ bẹ́ẹ̀ tó lè gbéyàn mi ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ọba fi lo ashabul ó fi lo anabi nuh anabi yunus. aleyhi salatu wa salam. wàlá takun kásá ibi hut. jamu hut plural rẹ̀ ni hitan wọn a máa lò fún orúkọ gbogbo ẹja. E ọlọ́run ọba ní àwọn ẹja wọn wọ́n máa ń jáde yàwó mọ̀sábùtì yìí ní ọjọ́ tán pè lọ́jọ́ ìsinmi wọn yẹn ṣòra án bìlì kẹsìrà ṣòra án kẹsìrọ̀tàn àwọn ẹja yẹn máa ń jáde púpọ̀ níjọ́ náà wàyà ọmọ láà yasibítú ta àti ẹ̀hìn ìjọ tí ẹ bá sì síjọ́ ìsinmi wọn yẹn ìdí nìyẹn tó gbúdọ̀ dókòwò wàyà ọmọ láà yasibítú ntí ó lọ túmọ̀ sí pé wọ́n ń jáde níjọ́ ìsinmi àtijọ́ tí èsì jọ́ ìsinmi yóò dà túmọ̀ ẹrú ṣùgbọ́n wàyẹ̀ ó mọ̀ lá yasibitu nà lá ta àti yín ṣùgbọ́n jọ́ tí ò bá ti jọ́ ijẹ́ ọ̀sinmi wọn yẹn láta àti ehim àwọn ẹja yìí ò ní jáde ní púpọ̀ bíi tijọ́ sábtì ọlọ́run ọba ní kadhalika nabluhum bima kanu yafusukun. kadhalika nabluhum bima kanu yafusukun. ọlọ́run ọba ní ẹ̀wọ̀ nǹkan báyìí ni àwọn ọlọ́run ọba nabluhum afàdánwò kàn wọ́n adánwò wò bima kanu yafusukun látara pé wọ́n rò pa wọ́n gbọ́n níwájú ọlọ́run wọ́n wà fíṣkì nǹkan pè ní wàá pòkì òun náà ni kéèyàn jáde kúrò níbi àṣẹ ọlọ́run kéèyàn máa sọ pé àṣẹ ọlọ́run ò kàyàn irú ẹ̀yàn náà ń pè ń pòkì ọtí mímu ọlọ́run ọ̀fẹ́ pé àwọn ọmọ mu ọtí ni àgbọ̀wọ́lọ́wọ́ abálẹ̀ nìkan ẹni yẹn fásikìnì ọ̀hàrájà àǹtọ́ àtìlá zina àwọn obìnrin náà lẹ́wà kódà tún rí owó nídìí ẹ̀ tọ́lọ́mbà mọ̀ wípé ká má ṣe sí náà dání kí ló dáhùn obìnrin tẹ̀lé a wà fásik bòkì kì í ṣe kèfèrí o tó bá jẹ́ mùsùlùmí o má pè ń kèfèrí o ń kí n o ṣùgbọ́n fásik ni bòkì ni olùjáde kúrò níbi títẹ̀ láṣẹ ọlọ́run àwọn Yahudi wọn ò rófin ọlọ́run lẹ̀ báyìí tí wọ́n òní wọn ó ṣe náà lọ́ọ́ gbé kalẹ̀ ọlọ́run ní látara ọgbọ́n tán rò àwọn gbọ́n yìí tí wọ́n lọ fíksì ọjọ́ yẹn pé àwọn ọmọ sinmi jọ yẹn ní ọlọ́run ti rí wọn pé wọ́n fẹ́ máa dáwọn ẹja yẹn lóró ọlọ́run wá lọ mú wọn bẹ̀ wọn ọlọ́run ẹ̀ sì gbúdọ̀ máa pẹ́ jáńjọ̀ kú ọlọ́run kadhalika nabluhum báyìí làwọn ọlọ́run ọba ṣe dán wọn wò bima kanu yafsukun kátó kúrò lórí bí ọlọ́run ní afọlá yatadabbaruna ẹ jẹ́ ká jọjọ ronú sí àyà yìí. afọlá yatadabbaruna al-Qur'an. ọlọ́run kì í fẹ́ kéèyàn máa rò pé òun smart àwọn alákòrò ọlọ́run kì í fẹ́ kó o máa rò kó o gbọ́n àfi ká máa kọ́ àlámàrí wa sọ́dọ̀ ọlọ́run ìyẹn ọ̀sọ́ wípé èèyàn mọ́ plan o ṣùgbọ́n lómi ń bẹ ẹ́ rí wípé bí ẹni pò náà ní ń to gbogbo nǹkan yẹn tí fi ń gún bẹ́ẹ̀ bí ẹni pò náà ní ń to tí fi ń gún bẹ́ẹ̀ tí fi ń gún bẹ́ẹ̀ tó ń bá fẹ́ marry at least ó kéré jù ẹni tó ní masters lọ́wọ́ lòun obìnrin tó ní masters lọ́wọ́ lòun gbọ́dọ̀ fẹ́ kí ló dé at least ọmọ tí ó bá bí yóò lè lọ́pọlọ. ọ̀dà àtúrò ẹ̀ ló ṣe lóòrè dáadáa ọmọ àkọ́kọ́ tó ń kọ́ bí wọ́n kọ́kọ́ bí maladjusted child. èbú ọ̀gá mi kan nìyẹn yóò máa da ẹ̀tọ́ lẹ́nu báyìí ṣe ẹ̀kọ́ àwọn ọmọ mi ọrùn yóò máa gùn yóò tún máa wọnú tí bá ń lọ ibi ní lọ ibi ní lọ ibi tọrùn ọ lọ lé. phd oda nìyá bàbá associate prof wọn pẹ́ kán tó fẹ́ yàwó kán lè bí ọmọ torí rẹ̀ ó pé irú ọpọlọ professor mọ ọpọlọ phd yoda. tó bá papọ̀ yóò bí genius. ọlọ́run òkè ẹgbọ́n àbí ẹja jọmọ wo àfi ká kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run àsọ pé kéèyàn má fọbìnrin tó wùyàn ṣùgbọ́n kàn fi yẹn gé kọ́kọ́ ti tọ́lọ́run síwájú kọ́ wa ní ká tún gbìyànjú eléyìí tó o bá ti ti tọ́lọ́run síwájú kò sí kíní yòó ní bọ́sì bọ́ bá sì bọ́sì yóò fi ṣẹ̀dẹ́ ni àwọn Yahudi wọ́n rò pé àwọn gbọ́n ọlọ́run wá dúró dè wọ́n níbi tọ́lọ́run ti mọ̀ pé wọn ò lè pass ọlọ́ni kàdálíkà na blúhùn bímọ káànú yà fi sókó. kàdálíkà na blúhùn bímọ káànú yà fi sókó. ọlọ́run dọ̀rọ̀ wọn dúró ń bẹ̀ ó ń padà bọ̀ ń bẹ̀ níwájú ọlọ́run wá ní wáyé kọ́ láti ummatun minhum limata iduna qauma Allahu muhlikuhum aw mu'adhibuhum adaban. شديدا وإذ قالت أمة منهم لم تعذون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون àfáà wa Ibn Kathir nínú tafsir wọn tànàbì tọ́lọ́ ní kànàbì ó béèrè nípa wọn lọ́dọ̀ àwọn Yahudi àwọn ará ìlú tìlú wọn tó wà létí odò yìí ìpín mẹ́ta lọ́lọ́run pín wọn sí kàtígórì àwọn èèyàn mẹ́ta ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì sọ̀rọ̀ gbọ́ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ẹni àkọ́kọ́ làwọn tí wọ́n ń dẹ́dẹ́ yìí tọ́lọ́ wọn bá gbọ́dọ̀ dẹ́dẹ́ ní tí wọ́n padà ṣe wọ́n padà lọ dẹ́dẹ́ yẹn àwọn kan nìyẹn àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n wọn ò takò fi ò lọ dẹ́dẹ́ níjọ́ náà ṣùgbọ́n táwọn kan ń sọ ni pé táwọn anábì ọlọ́run bá wá ń ṣe wáàsí fáwọn tí wọ́n ń dẹ́dẹ́ yẹn pé ọlọ́run mọ̀ nìkan mọ̀ pẹ̀já ń yìí ọlọ́run mọ̀ nìkan ní táwọn mọ̀ sọ ni pé ẹ fi wọ́n lẹ̀ ọlọ́run òróró àwọn tó ti gbọ́dọ̀ ti fi pa wọ́n rẹ́ ẹ má ṣe wáàsí kankan àwọn kan nìyẹn ọlọ́run láwọn tó ti gbé wáyé kọ́ láti ummatun minhum ọlọ́run ní àwọn kan náà ń bẹ nínú wọn yín táwọn ń sọ ni wípé lima táyidù nà káwọn mọ èéṣe tẹ́ ń ṣe wáàsí fàṣẹ nìkan mi tẹ́ ṣe ni ẹ má ṣe wáàsí kankan mọ́ ẹni tí ó wọ náà wọ náà Allahu muhlikuhum àwọn tó ṣe pé ọlọ́run ọba ti ṣe tán láti pa wọ́n rẹ̀ àwọn mọ̀ àdébòhùn àdàbà ṣẹ̀dẹ̀dà. àbáwọn tó ṣe pé ọlọ́run ọba ti ṣe tán láti jẹ wọ́n níyà ìyà ẹlẹ́tẹ̀ ìlérò ìyà tó le ọlọ́run tí ọlọ́run fi àjẹ wọn ẹ má ṣe wáàsí kankan àwọn kan nìyẹn ẹlòmíì ní pé ẹlòmíì yìí ṣe wáàsí kódà kéèyàn máa ṣe tí ọ̀dálẹ́gbẹ̀ rẹ̀ yóò tàn ṣe bẹ́ẹ̀ mi ṣe wà mí ò mú wà neutral mi ò mi mi ò bá máa ṣe tí ò dá ò bá kémi sáà máa ṣe dáadáa ní tèmi là ó yẹ ṣe mùsùlùmí gidi o ìyẹn ń bẹ nínú ṣe ṣe ẹlòmíì bẹ́ẹ̀ ìyàwó èkí mi ò fẹ́ policy tèmi òní pé ti bá wà convinced of so ó lè ìròrí àwọn ìbò nìyẹn o fundamental human right Ti wọ́n bá múra dáadáa obìnrin to múra dáadáa tó bá rẹ̀ nìkan tó wọ pátá má lọ bá o pé bó ṣe wọ pátá yẹn ò dáa what is your problem pé n tí wọ́n cherish ló ṣe yẹn n tó náà cherish ló ń ṣe yẹn ó ń kálukú free láti ṣe ti ń ṣe ìpín kejì yìí ó mentality western mentality. Allah illa ma rahima rabbi àfàwọn tó lọ ń sànù ń bẹ ìpín kejì yìí náà burú tí ìyá bá dé ìyá ọkàn wọn náà torí pé ọlọ́run ọba padà sọ ọ̀rọ̀ tiwọn láàyè mí inú alukur'an ọlọ́run ọba inú iná lẹ́dí iná káfáró min. min bani isra'il. ala lisani dawuda wa isa ibn maryam dalika bima asaw wa kanu ya'tadun. لا يتناهون لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يصنعون ọlọ́run ọba ní لئن الذين كفروا من بني إسرائيل ọlọ́run ọba ní wọ́n ti gbé wọn ṣépè. لئن الذين كفروا من بني إسرائيل. tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn ọmọ Israẹli látòrí ahọ́n anabi Dawud àti látòrí ahọ́n Isa ọmọ Mariam dálíkà bí máa aṣọ wa kánú àtàdún látara pọ́pọ́sẹ̀ lọ. dálíkà bí máa aṣọ wa kánú àtàdún. wọ́n sì ń yapa aṣọ ọlọ́run wọ́n ń tayọ ààlà. kánú láyàtàna àwọn àmúkẹ́rin fàálù. tábàrà àwọn èèyàn tá ń ṣe tí ò dá wọn ò ní sọ̀rọ̀ ẹsẹ̀ wọn nìyẹn báwọn èèyàn bá ń ṣe àìdá báyìí wọn ò ká má sọ àwọn labi sama labi sama kahanu yasina. ọlọ́run bá ló burú jáì ní tí wọ́n ń ṣe yẹn àwọn ò ṣe nǹkan yẹn yàfàlùnà yàfàlùnà. labi sama kahanu yàfàlùnà. ọlọ́run ló burú jáì ní tí wọ́n ń ṣe yẹn àwọn ò ṣe nǹkan yẹn lóòótọ́ ṣùgbọ́n wọ́n ń ṣe nǹkan yẹn lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò sì lòdì sí nǹkan yẹn o lè lòdì sí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu o lè lòdì pẹ̀lú ọwọ́ tó bá lágbára ẹ̀ tó bá lágbára ọwọ́ fẹnu sọ tó bá lè fẹnu sọ jíkún rí lójú rẹ pé nù rẹ ò dùn sí nǹkan yìí nítorí báyé jẹ́ nìyí nígbà kan gbà tá ń bẹ ní kéékèèké béèyàn bá ṣe tí ò da ẹni tí èso bí èèyàn ládùúgbò yọ̀nà yàn béèyàn bá délé tó bá sọ lé bàbá ilé ìsàlẹ̀ lọ́nà mi kí ló ṣe nǹkan bẹ́ẹ̀ ó tún jìyà ìwọ nọmọ ọlọ́mọ ládùúgbò náwó nígbà wọn wọn bá ẹ ẹ lẹ o à ń béèrè ọ alágbájá ẹ lẹ o ṣe ara wọn mọ yìí wọn bàjẹ́ wọn ẹ wá kí ló máa ṣe fún yín ó ń ṣe nǹkan báyìí oníkóni ní nǹkan wọn bẹ̀rẹ̀ sí wà pálapàla ẹ kí ló kàn ti ń bẹ̀ ó jẹ́ bí ọmọ yín ìyá rẹ̀ ti lọ́sọmọ ọlọ́run gbà àgbà ọ létí ó ní ṣe bẹ́ẹ̀ máa ń jọ mi ní tó jáyé wọn bàjẹ́ nìyí kò sí ẹnì kankan tí ń kọ̀ bàjẹ́ mà kì í ṣe pé mùsùlùmí nìkan là ń ṣe wáàsí fún ọlọ́run ọba ní takadu sama wájú yàtàfà tọ́rnà ọlọ́run ọba ní sánmà ó fẹ́ lè fàyà wàtánṣàkùl àrọ wàtàkìrù ìjìbàlù àjàn àdáwọlì rahmani wàlàdá àdáwọlì rahmani wàlàdá ọlọ́run ọba ní sánmà fẹ́ lè fàyà ilẹ̀ fẹ́ lè pín sí méjì. òkè ńlá fẹ́ẹ́ lè kú dànù nítorí páwọn kan sọ pọ́lọ́. àdá olùwàhámẹ́ni wàlàdá. àwa sọ̀rọ̀ adákẹ́ ọlọ́run mùsùlùmí lọ́lọ́run náà wá sí ẹni tí yìí ṣe mùsùlùmí ọ̀rọ̀ tí wọn ò kàn wá rárá sọ fún ọlọ́run òbí mọ́kọ mẹ́nìkan lọ́mọ sọ fún bẹ́ẹ̀ kọ́ wá púrùfù bó ṣe jẹ́ máa gbogbo òdi tá a fi lè fọmọ ọlọ́run ìdí táwọn fi ń bímọ ọ̀kan nù ẹ̀ ni wípé bá a bá dàgbà bá a bá lè ṣe wàhálà mọ́ kọ́mọ ẹni mọ́ ràn yàn lọ́wọ́ yorùbá wọ́n ní bí òkété bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ní mu ẹ̀dákun sọ́lọ́ngọ̀ darúgbó ni tó fi ní ìdá assistance ọmọ ẹlẹ́ẹ̀kejì ìdí téèyàn tún máa fi sọ pé kéèyàn bá lọ́mọ ni pé téèyàn bá rebi àgbáre kọ́mọ ẹni wá rolí kó délé kálẹ̀ èèyàn lárólé sọ́lọ̀ ó kù ni ẹ tún múrísìn kò sí ní ìdìrànlọ́wọ́ kò ní ìdí kò máa kú débi ní ìdí pé ọmọ kan ó iná náà amúròwò ìlà ara dà ṣe. ìdí nìyẹn tó fi wípé a gbọ́dọ̀ wà nípìn àwọn ènìyàn tí ò ní máa ìyá kò a máa èké yẹn ó máa kan tí ò da yẹn yóò máa protect ìwọ náà wọn ẹ má gbèdé ẹ o ó ti sọ pé kíní yẹn ò da o ṣùgbọ́n tó o bá sọ̀rọ̀ wọn gbèdé wájú ẹ náà tó bá fẹ́ kọ̀ wọn náà ah, ah, ṣe bá a jọ ṣe ń jò ní bí wọn ò tiẹ̀ ní fi nǹkan yẹn lẹ̀ wọn mọ̀ pé wọ́n sọ ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn àbànú Israel ọlọ́ńlá náà ó ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا وكانوا يعتدون àwọn ìpín kejì làwọn tí wọ́n ń sọ wípé wàyí kọ́ láti ummatun minhum lima ta'iduna qauman kí lè ń ṣe wáàsí fún wáàsí wo ẹ̀yìn wáàsí ta gbangba ẹjọ́ lọ jókòó ẹjọ́ wọnáwọná báwọn míì máa ń sọ bẹ́ẹ̀ ẹ má ṣe wáàsí kankan mọ́ ẹnjẹ wọ náà ẹnjẹ wọ ẹmẹyẹ lomi ta àrùkù náà ẹnẹwọ kóró báyìí ẹnẹwọ náà alìjẹnà ẹnìkan sọ̀rọ̀ nǹkan tó kà ẹmẹyẹ àfà yọmọ wọ náà báyìí ẹlẹ́bùn ó sì mọ wà alìjẹnà mu ní irọ́ ni irọ́ ni rárá ẹlẹ́bùn ò lè wà alìjẹnà láíláí àfi tó bá túbá ṣùgbọ́n ò sọ pé túbá ò lẹ́lẹ́bọ àlẹ́lẹ́kọ̀ọ́ wà alìjẹnà ọláàfà tá a bá ti sọ pé àfẹ́yàn dáadáa ní jẹ́ bẹ́ẹ̀ tó bá mú nǹkan ṣùgbọ́n tó yẹ pé lórí àfa ìtumọ̀ tá a máa fa àlè lórí ló dúró lórí anírọ̀já ò pé ọlọ́wọ́ fi sáré jẹ́ náà. kéèyàn máa sọ pé ẹ má ṣe wáàsí ẹ má sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kódà ẹlòmíì ó sì mọ kórìíra èèyàn bóyá ọ̀rẹ́ ká sámà lè kó à bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ sí ṣe kí ni kò dáa wàhálà ẹ̀ ti pọ̀ jù wàhálà ẹ̀ ti pé gbogbo èèyàn ṣe wáàsí ṣe wáàsí ẹlòmíì ó sì hate rẹ̀ lórí nǹkan yẹn àwọn àfa àti dé o mọ̀sùmọ́tọ̀ o àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà kódà ẹlòmíì ọlọ́run lè fàdánwò nǹkan yẹn kàn wọ́n látara ìyàwó ẹ̀ ẹdẹ o ẹdẹ o ọmọ ànábì kí ṣe pọ̀rọ̀ ọmọ ànábì bí èèyàn bá fẹ́ sùn ànábì ni a sùn ẹ dákun torí tọ́ lọ́hùn mo ṣe ń sùn láti ilé bàbá mi nìyẹn nǹkan kan ò sì ṣẹlẹ̀ ẹ dákun torí ẹ̀sìn pọ̀ ńlẹ̀ tayọ sáwí àdúgbò ah, gbogbo táwọn ṣe nínú ẹ̀sìn ṣẹlẹ̀ ìlẹ́dúntọ́ pé dandan kò sí kò ní jẹ́ o sọ̀rọ̀ bó o ní gan yóò yóò dàrú gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sọ pé káwọn èèyàn má ṣe wá sí ká má tún àwọn èèyàn ṣe ká má sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ṣé ẹ mọ̀ wípé kì í ṣe pé gbígbà nìkan la fi ń sọ àwa ń ṣe ojúṣe wa ni ọgbà o kò gbà o àgbàládà tiwa lọ́dọ̀ ọlọ́run tó bá yẹ pé gbígbà lèèyàn fi gbalada ni anabi nua kò yẹ kí ládàá rẹ̀ ó tó nǹkan kan èèyàn mẹ́rin ló gbà fún ṣùgbọ́n lọ́run náà ó jẹ́ yóò gbà ládàá ìgbà táwọn wọ̀nyí wá ń sọ bẹ́ẹ̀ èsì wo làwọn yẹn wá fún wọn kọ́ọ́lù màdíratan ilà rabbikum wala'allahum yattaqun. àwọn tí wọ́n wá ń ṣe wáàsí yẹn nínú wọn àwọn ìpín kẹta nìyẹn ìpín alákọ̀ọ́kọ́ ìtọ́lá ní fún wọn mọ̀ ṣe kán mọ̀ dẹ̀dùn yẹn wọ́n lọ ń ìpín kan nìyẹn wọn ò tiẹ̀ gbọ́ wọn ní gẹ́gẹ́ ọlọ́run wo lè mọ ṣé lónìí jẹjẹ ń jáde ẹ̀dá kan ẹ̀wá nǹkan mi sọ anabi ọlọ́run ti ń sọ wọn ni irọ́ irọ́ yìí o irọ́ ni lónìí ọjọ́ ń ọlọ́run wa ni ká máa lè sọ bẹ́ẹ̀ kan wọ́n ń fún wọn pé ẹ jáwọ́ bí yìí ìbínú ọlọ́run kan sọ pé ẹ fi wọn ẹ bó bó ẹ má kankan àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọba yìí wọ́n kọ́ọ̀lù tán fún wọn màdíratan ìlà rabbikum àwa fẹ́ fi láwùjáre lọ́dọ̀ ọlọ́run ni màdíratan ìlà rabbikum afẹ́ fi láwùjáre ni lọ́dọ̀ ọlọ́run ọba yín àwọn olè sọ pé a wí fún yín labádéwájú ọlọ́run. wàlá ìlàhùn yattaqun. bóyá tọ́lọ́wọ́n bá bá fẹ́ lò wọ́n wọn á bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n àwa ti wí tiwa tó já máa wí nìyẹn àwọn olè máa wí àwọn máa sọ bẹ́ẹ̀ fún wọn. falamma nasu ma dhukiru bihi ìgbà tí àwọn èèyàn wọ̀nyí falamẹ́nẹ̀ súnmọ́ dúkìrú bìhí àwọn èèyàn wọ̀nyí ti wá múmu rárá wọ́n ti gbàgbé gbogbo wáàsí ọlọ́run tán ọ̀rọ̀ ọlọ́run táwọn yẹn ti ẹ̀ ń sọ wọn ò tiẹ̀ gbọ́ mọ́ wọn ò tí ọ̀rọ̀ ṣe ẹ̀mọ̀ kí tọ̀rọ̀ bá débi gangan kò ní í jọ̀rọ̀ mọ́ ẹ dákun ẹgbẹ́nu sọ àwọn àfẹ́ ọlọ́run wò àwọn táwọn ní ká má ṣe náà ní kẹ́ wọ́n aláàtí náà pọ̀ ọlọ́run nígbà tí gbogbo wọn wá gbàgbé wáàsí tí wọ́n ń ṣe fún wọn ìbínú ọlọ́run ọba wá dé. àjọyìnà lọ́bìnà yẹnu hẹ́ọ̀nà àìní so. àwọn tó là àwọn táwọn ọlọ́run ọba là nínú ìyà odò àwọn táwọn ọlọ́run ọba là ó náà làwọn tó ṣe pé alẹ́bìnà yẹnu hẹ́ọ̀nà àìní so. odò àwọn tí wọ́n ń kọ́ ìbàjẹ́ tá ń kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn odò wọn nìkan ọlọ́run ọba là nígbà tí ìyà ọlọ́run ọba dé. وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون ọlọ́run ọba ní وأخذنا الذين ظلموا àwọn tí wọ́n ṣàbòsí àwọn tí wọ́n láwọn ò mọ̀ pẹja àwọn tí wọ́n ní wáàsí ò nídìí àwọn lọ́lọ́run ni wọ́n ṣàbòsí ìpín méjèèjì yẹn ọlọ́run ni a gbá wọn mú bí adáàbí ìyà tó burú jáì la fi gbá wọn mú àwọn ìpín méjèèjì yẹn odò ìpín kan yẹn àlà wọn níbi ìyà náà. bímọ kàánú yafsoko. látara wípé wọ́n jáde kúrò nínú àṣẹ ọlọ́run wọn ò gbọ́dọ̀ sọlọ́run lẹ́nu irú ìyàwó lọ́lọ́run wá fi jẹ wọ́n wọn lọ́lọ́run wá sọ ní àyà tó tẹ̀lé. falamma ataw ammanu anhu. ọlọ́run ní falamma ataw ammanu anhu. ọlọ́run nígbà táwọn èèyàn wọ̀nyí àtàwọn ayétaka bàrò tí wọ́n gbéraga sítọ́ ọlọ́run ìgbà tí wọ́n gbéraga tí wọ́n wúra wọn pa wọn ga ju kán máa pàṣẹ fáwọn lọ ọpọlọ ń sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbéraga amanuhu anihu sí tí wọ́n ń kọ́ fún wọn ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ tá a bá ṣe kí ni ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ pàrọ̀ yẹn máa ń sọ bẹ́ẹ̀ tá a bá ṣe gan kí ni ó ṣẹlẹ̀ á ṣe ọlọ́nígbà tá a wá rí bẹ́ẹ̀ a rí ẹ̀mí wọn a rí ọkàn wọn pé ọkàn wọn ti lè sí tọ́lọ́hún. qulna lahum kunu qiradatan khasi'in. ọlọ́run ní ọ̀nà ara ọ̀tọ̀ la fi bínú sí wọn ìtawọ̀ ọlọ́run ọba sọ ní àṣẹ kan náà ni kunu qiradatan gbogbo yẹn dọ̀bọ kò jù bá a náà lọ wọ́n sì ń chẹ́ǹjì lójú ẹsẹ̀ ọlọ́run kò ní ìdí kó ń ṣẹ̀ṣẹ̀ máa léèyàn káàkiri sọlọ́ wọn bẹ eyín lèyàn fẹ́ máa mọ́ ẹ fẹ́ máa takàngbà sí ọba tí ó jà ológun tí ò ní ìdí kó lọ́mọ ogun kankan tí ò ní kó pìrìpìà fa ìdàkọ́dọ̀ amọ́ fa ìnàmà yẹ̀kú lọ́wọ́ kó ń sọ fún gbogbo wọn pátá kúnú kìrọ́dàtà kọ́sì ìrìn aláhùn kúnú kìrọ́dàtà kọ́sì ìrìn ọlọ́run ọba ní àpàṣẹ pé kí gbogbo wọn kí wọ́n di kìrọ́dàtà jámù kírìdù wọ́n dọ̀bọ̀ kọ́sì ìrìn wọ́n dẹni àyẹpẹrẹ wọ́n dẹni àbùkù wọ́n dẹni téèyàn wá rí sá wọ́n bá wá yọjú lọ pé ah òun náà ni yàrá o à ìwọ àwọn yàrá sà wọ́n èmi lágbájá gbogbo àwọn ẹni yìí tí àwọn àwọn tí wọ́n ṣe nǹkan àwọn olówó inú wọn ni tọ́lọ̀ bá ń sọ wàkọ́ọ́lá mọ́láhù mọ́láhù mọ́láhù àwọn tí wọ́n rí jẹ tí wọ́n rí mú sábà máa rọ́ lọ́n fín eléyìí tá à ń sọ ibi tí pàṣẹ sọ ọlọ́ni innal insana layatgha arọ ahu stagna ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ọmọ nìyá arọ́lọ́run ọba fín tó bá ti fẹ́ jẹ tó rí jẹ tó bá ti fẹ́ mu tó rí mu tó fẹ́ dépò tó dépò tó fẹ́ control tó rí control tó di controller tó fẹ́ command tó di commander wọn àwa ní kí ló tún kù mà wáàsí òní wá wo etí ẹni tí ó sọ wáàsí òdodo fún wọn kò ní lè dọ́dọ̀ wọn mọ́ àfẹn tí ó parọ́ fún wọn tí ó mọ ìyìn wọn àwọn wọ̀nyí ọlọ́run ọba wa ní kí wọ́n di ọ̀bọ kúnú kìrọ́dà tán. àyà yìí ibi tá a ti dá tẹ̀síwò adólè nìyí àwọn ẹ̀kọ́ àwọn àlàyé kan wá ń bẹ tó faraṣe nínú ẹ̀ torí pé tẹ̀síwò wa tá a bá ní àmọ́ tulẹ̀yọ kọ̀ọ̀kan yóò mọ̀ gbàsìkò ṣùgbọ́n àwọn tẹ̀síwò tó pọ̀ lápapọ̀ là ń la fi ń ṣàlàyé àyà kọ̀ọ̀kan nínú ayẹyẹ àwọn àfúnímọ̀ tafsir wọ́n jẹ́ kó yé wa wípé ọlọ́ọ̀ni falẹ́mọ́ àtàwọ̀ àmọ́nùhù àníwò àkọ́kọ́ tó lọ ọbẹ̀ yẹn ọlọ́wọ́n ọba ni falẹ́mọ́ náà sú mọ́dúkìrú bí àǹjẹ́yìnà lẹ́dínà yanhaun àníṣù ayà yìí ọlọ́ọ̀ nígbà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fọ́nú fọ́ra tí wọ́n gbàgbé wáàsí tí wọ́n ṣe fún wọn gbogbo ọlọ́run dá sọ fún wọn gbàgbé ẹ̀ wọn ò fẹ́ gbọ́ gbàtí ìyá ọlọ́run fẹ́ dé ala àwọn tí wọ́n ń kọ̀ bàjẹ́ àwọn àfọwà mú jáde ń bẹ̀rẹ̀ pé àṣé nínú tí ìmọ̀ kóyàn yọ nígbà tí bínú ọlọ́run bá dé ọkàn ni kéèyàn mọ̀ ṣe dá wà ẹni tí bá máa ń pàṣẹ dáadáa tí máa ń kọ̀ wà bàjẹ́ ọlọ́run máa kó yọ àtẹ̀bí ẹ̀ níbi fitna torí pé ọlọ́run ọba ni wà àǹjẹ́yìnà lẹ́dínà yẹn hàwọ́nà ánísò àwọn tí wọ́n ń kọ àìdá ala àwọn níbi ìbínú ọlọ́run jama ajẹ́pẹ́sẹ́ gbogbo mùsùlùmí ní lẹ́fù kó wá dáwà ó bẹ̀rẹ̀ látòrí ìyàwó ẹ̀ dáwà rẹ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ rẹ̀ ọmọ tó ń náwó lé lórí tó ń bẹ ní yunifásitì tí sì ń ránṣẹ́ sílé tó ń fowó ránṣẹ́ tí ń ránṣẹ́ sílé tó ń fowó ránṣẹ́ ó wá wálé ó fi yẹ tí ó wọ tear jeans ó tún zag gbogbo gbàlá máa ń sọ fún wa pé ṣe rí ságì yẹn ní ní dictionary ti àkúrẹ́ ń bì tán bá ní encyclopedia àkúrẹ́ mi ò sọ general dictionary o ṣùgbọ́n àkúrẹ́ encyclopedia òrebi wèrè kan bẹ wọn pè lórebi ẹni tó bá lákúrẹ́ yìí àbẹ ẹni tó bá bí sákúrẹ́ yìí àbẹ ẹni tó bá pẹ́ lákúrẹ́ yìí wọ́n ń pè wèrè kan lórebi yín máa ń ráhùn ní báyìí yé mi wéèdì mi yàn kò mi wéèdì mi yàn kò mi yàn kò mi bí sẹ́ máa ń ṣe nìyẹn ẹ̀mí ẹ̀ gùn pọ̀ àwa ìgbọ́njú mọ́ ní wèrè ni ọwọ́ jíǹsì ni máa wọ̀ àwọn jíǹsì báyìí yóò wá fi kí okun tán ráyìn yóò fi so wájú kò yí wá ra jíǹsì tí ó ṣàìsì ẹ̀ láyé yóò máa kó báyìí yóò máa jábọ̀ díẹ̀ báyìí yóò máa já ah nígbà tí mo wá ń ronú jọ́ kan mo ní ah súnà òrebí nìyí <laughs> òrebí style lélẹ́yìí <laughs> bó o wá ní ọmọ yunifásitì jẹ̀mọ́ ọ wá ti yunifásitì dé ìwà ń lo súnà wèrè àkúrẹ́ encyclopedia nìyẹn tá a bá tún wá ní ká lọ wo general encyclopedia àbí dictionary tán bá define tán fún ọ ní tó bá lọ gúgù rẹ̀ wọ́n ò ní àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n kọ́ zag ẹ wo bí ṣètò ọ̀hún ṣe ń fọpọlọ wá ṣeré ọmọ rẹ wá ti yunifásitì dé ó wá zag ẹnìkan náà abalagbájá ẹni ọmọ táyé bí láyé ń pọn ìgbà kékeré tiwa gan àṣejù bẹ́ẹ̀ lọ gbàgbà àgbà ní máa gbà kì í ṣerú ẹ̀yìn yẹn lọ́n sọ o gbúdọ̀ kọ̀ bàjẹ́ yẹn káwọn yẹn ẹ̀ ń bọ́ ọmọ yìí dà ní pé bẹ́ẹ̀ ni mọ̀ ń bàjẹ́ o ò ní gba owó lọ skul kódà mo róbi kan sẹ́gbà skul yẹn ọ̀ pàtàkì lẹ́nu òun tó ẹ̀sìn ó fọ́n fìtì skul yẹn ó lọ skul mọ́ láyé ẹ̀ tó bá ti gbé ètò ń sọ òbí mi àkànṣe kò ní sọ fún pé òun bọ̀ yọ kàn yọjú sí lónìí ọlọ́run yọ ṣùgbọ́n ẹ̀yin òbí ọ̀pọ̀lọpọ̀ yín ò ṣe bẹ́ẹ̀ mà ẹ̀kọ́ wa bàjẹ́ nù lé yín bèlèǹtàṣepọ̀ ọkọ̀ lọ́fíìsì bèlèǹtàṣepọ̀ ọkọ̀ lẹ́nu iṣẹ́ bèlèǹtàṣepọ̀ ọkọ̀ ládùúgbò bèlèǹtàṣepọ̀ àti kọ́ọ̀nù mọ́tàlásì jẹ́ di wàhálà ẹlòmíì ò ṣe palapàla tó o bá sọ fún yóò dá síjà ni ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí èyí ó máa sọ torí pé tìbínú ọlọ́run bá bá dé ọlọ́run àmọ́ la àwọn tó ṣe wípé anjẹ́ iná lẹ́dí iná yanhauna àníṣó àwọn ni wọ́n ń tún ayé ṣe gbogbo ẹnikẹ́ni tí bá ti ń kọ̀ bàjẹ́ wọn èyí fi bàjẹ́ lọ kódà bó ṣèyìn nìkan ó tó òun máa ń kọ kéèyàn máa gba bribe máa ń pin lọ́fíìsì wọn ò ní nàṣọ ẹ mọ fún kò ní gbà ẹ mọ fún eyín kan tó tó bóòrò àchífù kankan eyín kan ti tó fún ọ ọ̀nà kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì àyà yìí àwọn àfáàní ó ń sọ ọlá tó ń bẹ fún al-amru bil ma'ruf wa nahyu anil munkar ọlá tó ń bẹ kéèyàn máa pàṣẹ dáadáa kéèyàn máa kọ̀ wà bàjẹ́ àyà yìí ó ń sọ fún wa bákan náà àyà yìí ó ń sọ fún wa pé kò dáa kéèyàn ó máa sọ pé káwọn èèyàn má ṣe wá sí pípé eh, eh, ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó ṣe eh, alẹ́mọ̀gẹ́mọ́ ó ti bímọ rẹ̀ àìmọ́ ẹjọ́ kì í sọ̀rọ̀ gidi ẹ fún un ọgbọ́ o kò gbọ́ o ẹ̀yin ò gbà ládàá ẹ tún wí fún lọ́la ẹ tún wí fún ẹ tún wí fún ẹ tún wí fún. labuda minal amri bil ma'ruf wa nahyi kuntum khayra ummatin ukhrijat lin nas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah. aya yìí náà ó ń aya yìí bákan náà aya yìí ta àwọn ẹ̀kọ́ táwọn afáàtún wa mú jáde wọn ni falamma ataw amanuhu anhu ọlọ́run fàlámà nígbà tó ọlọ́run èyí tètè bínú sáwọn tó bá ń ṣẹ̀ fàlámà nígbà tí wọ́n ṣe títí tí wọ́n wá di wípé wọ́n ti wá rí pé wọ́n á rọ ọlọ́run fín wọ́n wá ń gbéra aga pé ọ̀ wá pọ̀ lọ́hùn wá ṣùgbọ́n láti ẹ̀bẹ́ jajẹ́ ní a máa pàdé lè là ń pa là ń jẹ ọlọ́run jẹ́ ní a máa gbọ́rọ̀ tí ń sọ fún wa àbámọ̀rẹ̀ jajẹ́ yorùbá náà máa ń pòwe bó pòwe yẹn oníṣiríkù nù. yorùbá ni ọmọdé lẹ́kọ̀ọ́ mọ́rọ́kò ọwọ́ àwọn ẹ̀yìn wíwá sọ́tàn kí ló ṣẹlẹ̀ báyìí àwọn ní kì í ṣèjọ́ kan náà ni ni olúwerè ṣe kíni o òwe burúkú ni o ọlọ́ọ̀ni ń pààyàn ti a kàn fi ọ sọ pé ìtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ẹlẹ́mìíràn wọn ní ká máa mutí ṣèbọ́ tí ni mo wì tí mo tó ń lówó tí mo tà <laughs> kò yí ọ ni ẹ náà mọ̀ ṣe zina zina là ń ṣe tá àrà mọ́tò tá à ń ṣe gbẹ tá à ń ṣe nǹkan kan ṣẹlẹ̀ Ah, ọlọ́run falamma àtàw nígbà tó kójú òṣùwọ̀n tó kójú òṣùwọ̀n tí wọ́n wòra wọn pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mọ́ ìgbà mi ọlọ́run náà hasna um bakitatan lóyìí la yọ sí wọn ọlọ́run kúnú kírọ̀dátàn xọ́sì ọlọ́run ọyọ ẹ̀dọ̀ bọ́ lórí ọ̀rọ̀ yìí àwọn míì wá mú jáde ń bẹ̀ pé òkè àṣé náà lọ̀bọ tẹ́lẹ̀ wọ́n padà di ọ̀bọ ni. Allah abájọ àwọn ìbejì tí wọ́n fi ń pè wọ́n ní ẹ̀dùn wéré orí igi sẹ̀kẹ́tẹ́ bá ń kí ìbejì ìgbàgbọ́ Yorùbá ní pọ̀bọ̀ ni wọ́n abẹ́ ìgbórí kì í ni so wọ́n ní èjìrẹ́ ará àsokùn ẹ̀dùn ẹ̀dùnjọbí ẹ̀dùnjọbí hmm. ẹ̀dùn wéré orí igi wọ́n ẹ̀dùn ọ̀bọ níjẹ́ bẹ́ẹ̀ ní èdè Yorùbá ọ̀bọ níjẹ́ ẹ̀dùn ń pè ní sokun àwọn àgbàlagbà tó wá wà ń bẹ̀ mo máa ń béèrè pé èjìrè ara àsokun ẹjọ sí sokun bíi náà ni sokun yìí náà ni sọ́ọ̀bù ọ̀pọ̀ bí wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀bọ pọ̀ nígbà tó sì wà nínú igbó ṣé àwọn èèyàn ṣé àwọn èèyàn gà èèyàn lọ́dọ̀ pọ̀ àwọn ìrọ̀lẹ́ pa yàtúlùkù máa ẹ̀ ṣà pọ́jọ́ èèyàn yẹn ti tẹ́ pé èèyàn lọ́dà bó ṣe wọ́ ní dẹ́dà òwú ló dá ọ̀bọ tó fẹ́ jọyàn tó fi rùsí ndì òwú bátà nìyẹn bátà nìyẹn wọ ọlọ́ọ̀ni yà á yọ ìnsánà má gàrọ kàbí rọbì kàlkiri alẹ́dí kàlá kó kà fásọ wà àdàlà fásọ sọ̀rọ̀ tí mà ṣá à ah. sọ̀rọ̀ tó bá wọ ọlọ́ọ̀n èyí tó wù ló fọ̀bọ dá kì í ṣèyàn ló dọ̀bọ ẹ̀ra ẹ̀ má dàrú àbáwọn tó gbẹ bẹ́yàn sí ń bọ̀ tẹ́lẹ̀ akọ́kọ́ wà bí ìnàkí theory kan ni Eh? àwọn ke wọ́n ní Darwin nadhariyatu Darwin látọ̀bọ̀ ṣùgbọ́n kíní yẹn àlọ́ ni hmm. even in science gan wọ́n padà proof ẹ̀ pé rubbish ni hmm. bálàkà ẹ̀ ẹ kọ́kọ́ wà níbí ìnàkí nígbà tó yá orí wa ń yí padà yá èrò wa lọ kúrò ń bẹ̀rẹ̀ irọ́ ni àwọn àáfàá aláìmọ̀kan tó bá wọn wẹ́rìí fún un wọn lọ lọ wọn ní òótọ́ ni torí pọ́lọ́ nílà tẹ́ríkà bú na tọ́ba kan and tọ́ba from one stage to another. láà ọlọ́run ti sọ bó ṣe dá wa nínú ìyá wa ó ti sọ kò dojúrú bó bá dàrú lọ́dọ̀ àwọn scientist kò dojúrú lọ́dọ̀ ọlọ́run so ọbọ ọlọ́run dẹ́ẹ̀dá kan tó rí báyẹn lọ́tọ̀ ni ẹ wo aláǹgbá ẹ wo aláyùnbẹ̀rẹ̀ sẹ́yìn kan bẹ́ẹ̀ jọra wọn ṣùgbọ́n wọ́n tún yàtọ̀ ọlọ́run dá nǹkan tó ń jọra àgbòye sí ni ọ dáwọn ẹ̀dá mi tí wọ́n jọra wọn ajá agbó ń bẹ ajá abí náà ń bẹ hmm. ẹ wo zebra ó jọ ẹṣin ṣùgbọ́n ẹ lè lò ó wọ́n ṣe ń lo ẹṣin kò lágbára bí ẹṣin ọlọ́run dá òun fún ẹwà ni kọ́lọ̀ wọn bákan ní ṣìṣe máa ń rí ẹwà máa rò pé ta lẹni tó kun nǹkan yẹn ẹ máa wo zebra fatabarakallahu ahsanul khaliqin. ọlọ́run ta ni dísáínà yẹn tó dísáìn zebra tẹ́mi bá wo kan yẹn gbà máa wò ti ah, ah. ọ̀gá o ẹ wá lọ wo giraffe àgùnfọ́n ẹ wo ọrùn yẹn ẹ wo bó ń ṣe rí ẹ wo ràkúnmí ẹ wo ẹṣin gangan ẹ wo dọ́ńkì kẹ́tẹ́kẹ́tẹ́ ó fẹ́ jọ ẹṣin ṣùgbọ́n yàtọ̀ kò síbi dọ́ǹkì ṣe dàgbà tó kò lè ga tó ẹ̀sìn kò lè ga tó ẹ̀sìn kí ló dé tẹ fún anstel fi sọ wípé a jẹ́ wípé dọ́ǹkì ló dẹ̀sìn zebra ló dẹ̀sìn aláyùn ń bẹ̀rẹ̀ òun ló di aláǹgbá kí ló dé tẹ fi sọ pọ̀ bọ́ lóde yàn afẹlẹ tàkìlú ó ń dá bó ṣe wù ní píkṣọ oríṣiríṣi lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ kò dẹ̀ wọ́n bì kan yakhluqu ma yasha. àyà yìí kì í ṣe ẹ̀rí fáwọn tí wọ́n dúró lórí theory yẹn ọlọ́run sọ pé kúnú kìrọ̀dàtàn ọ̀bọ tí ń bẹ nígbà yẹn ọlọ́run kan fẹ́ fi wọ́n ṣẹ̀sín ọyẹ ẹ̀dọ́bọ. àwọn àfáà wa jẹ́ kó yé wa wípé ìjọpọ̀ yẹn sẹ́mi wọ́n wá gùn sẹ́pọ̀ yẹn sì ń lọ láyé. àwọn àfáà onímọ̀ tẹ̀síwìn gbé rárá lẹ́yìn ìgbà tí wọ́n dọ̀bọ yẹn ọjọ́ mẹ́ta péré náà lò láyé lẹ́yìn ìjọ kẹta yẹn ni wọ́n kú gbogbo wọn kú lẹ́yìn ìjọ kẹta ni gbogbo wọn kú so wọn ò wọn ò exist lọ títí torí pé kán má ba ètò dídẹ́dà jẹ́ yàtọ̀ táwọn náà bá ń padà lóyún tán tún bímọ sọ́bọ̀ ni wọ́n bí àbíyàn ọlọ́run mètò ẹ̀ gbogbo wọn náà kú níjọ kẹta lórí eléyìí làwọn àfáà ti wá mú nǹkan kan jáde tí ó máa jẹ́ ìdájọ́ ẹ̀sìn ní fún àwọn tán bá wà ní medical line. Mm -hmm wọ́n béèrè lọ́wọ́ àwọn àfáà pé ẹ dákun ẹni tó lóyún nígbà tí ó bímọ ọ̀bọ ló bí. Allahu ọ̀bọ bó la ṣe fẹ́ ṣe báyìí àwọn àfáà ni ọ̀bọ kì í ṣe ìran èèyàn tó bá ti dijọ́ kẹta bí ò bá kú fún rẹ̀ kàn pa kí ibo ni wọ́n ti mẹ́rin yẹn wá níbi eléyìí torí wípé lẹ́yìn ijọ́ kẹta tí ọba kú tí bá ń survive tí ń sẹ̀mí yóò bẹ̀ ètò orílẹ̀ èdè jẹ́ tí bá ń mọ̀mú ṣé tí bàbá rẹ̀ bá kú sọ́ọ̀bù òjogún ẹ bá káwọn àfa sínú wàhálà ojúlówó ọmọ ni àbí èso ojúlówó ọmọ bọ́ bá ti sọ pé àwọn bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ọ̀bọ ó sì lè jẹ́ pò làkọ́bí sẹ́ẹ̀ <laughs> ní pinlógún ni ṣẹ̀rí àti mọ̀ wípé nǹkan yẹn ó fẹ́ dé tòru àwọn àfáà ní ókùnmù àlèmọ́síkù ni lẹ́yìn ìjọ kẹta ẹ̀ pàdánù ṣùgbọ́n èyí tó jọ̀ọ̀yàn ṣùgbọ́n kàrí pọ́ lọ́jọ́ àwọn àfáà ẹ má pa o ẹjọ́ lòun ó ṣiṣẹ́ rẹ̀ lórí ẹ̀ o ẹjọ́ lòun ó ṣiṣẹ́ rẹ̀ lórí ẹ̀ so látara adé eléyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ medical doctors ẹ tún ní ìdí kẹ́ ẹ máa béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfáà kílẹ̀ sí sọ lórí nǹkan báyìí o gẹ̀ẹ́mọ́kàn wàá gún ọmọ mi lábẹ́rẹ́ láti inú oyún ìdájọ́ yìí ẹ wo ṣẹ̀ríà ẹ rí i pé n ta kà yìí á mọ̀ rò pé kí ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ medical line àwọn àfáà sì lọ fàdájọ́ yọ ìyọ níbì n tó fi mú un pé ìjọ kẹta lọ́lọ́ pa wọ́n kí ni ìlà wisdom tó wà ń bẹ̀ ni pé ó máa bẹ ètò system of creation yóò fẹ́ bà kíní yẹn jẹ́ lineage yóò bàjẹ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bí ọ̀bọ náà ẹni tó bí jàpá ẹni tó bí aáyán hmm? oríṣiríṣi májọ ẹnìkan kan ò sá sí o yakhluqu ma yasha nítorí wọ ọlọ́run lọ́n dá ọlọ́run kọ́ wọlé àti obìnrin ẹ̀kọ́ sọ wá ń bẹ̀. tó bá ti rí báwọn ẹ pa áyàn bí ọba ti kú kó tó dọ́ mẹ́ta ẹ pa o wọ́n máa máa fún bóòrò ló ṣe fún áyàn lọ́mú yóò gbé ìtàn yóò dà so ẹ̀rí yìí làwọn àfa àdólé lórí torí pé àwọn tó dọ̀bọ̀ ń jọ náà lẹ́yìn ìjọ kẹta ni gbogbo wọn kú so inṣàlá ọ̀tá ara a ó dá tafsir ìdí nìyẹn tó jẹ́ gbìdánmọ́ kí ló kí là tó ń wá tí ò sínú Qur'an kò sí ọlọ́wọ́n bá ń bá gbogbo àwọn àti abájẹ́ olóye sọ̀rọ̀ abẹ́lẹ́wọ̀n bá ní tó bẹ̀rẹ̀ kí ọmọdé ṣàánú wa agbébá ah, sí máa ń sọ fún wa pé ìjókòó wa yìí ní ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá ó ń kó wọn sínú kọ́lọ́mọba kí wọ́n lá tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ bá sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sàn-án dáadáa.